eléyìí òun náà ni àwọn máa kan sínú agbami hadith ńlá yìí èyí tó tún tú pẹpẹ ọ̀rọ̀ nípa ọlá tí ń bẹ fún la ilaha illallah ọlá tí ń bẹ fún tawhid agbára tí ń bẹ fún tawhid iyì àti ẹ̀yẹ tí ń bẹ fún tawhid hadith tàbá lọ sínú ẹ̀lé ní òun náà ni hadith tí máa wa ibn hibban àti máa wa alhakim tí wọ́n gbà wá tí hadith náà sílẹ̀ sẹ́ńlẹ̀ sàbí àgbàtọ́ gba hadith náà wá wọn náà ni Abu Sa'id al-Khudri radiyallahu ta'ala anhu عن رسول الله عن أبي سعيد الخدري رضي الله عنه نعم عن رسول الله صلى الله عليه وسلم أبو سعيد الخدري أنبى حديث على طلوج سيوة سنبى محمد صلى الله عليه وسلم سيوة بقى بيأتصفون عليك بأكبر من أفاق قالوا هنا هنا حديث لوكيكي tí ń jíwé ọlá mìíràn tó yẹ sí pé ọlá tó káyà ní ti mẹ́fún la ilaha illallah òun náà ni wọ́n fẹ́ máa sàlàyé fún wa yìí pé kọ́ọ̀lù ànábì ń sàlàyé fún wa pé Mùsá sọ̀rọ̀ ẹni pé hadithi akàntí mẹ́lẹ́rì ti fún alásán náà ni olùdó bá mọ̀ wá tú kẹ̀kẹ́ ọ̀rọ̀ ti mẹ́ ní abẹ́ hadithi náà ó ní Mùsá sọ̀rọ̀ ẹni pé ànábì ń sọ̀rọ̀ tí í ṣe kí lórúkọ ẹ̀ jẹ́ Mùsá ìyẹn ni bí ànábì ń sọ̀rọ̀ ànábì ara ọlá tí ń bẹ fáwa mùsùlùmí rùn hmm. ànábì tí wa yọ́ máa pàtà àwọn ànábì tó síwájú ṣùgbọ́n àwọn ànábì tí wọ́n díẹ̀ lérèfé làwọn kọ̀ọ̀kan sàlàyé nípa ànábì wa Muhammad sọ̀rọ̀ ọ̀la Musa Musa sọ̀rọ̀ Musa ń bọ́ lọ́wọ́ bá tí máa fi máa ṣe àzíkìrì tí máa fi máa ṣe zíkìrì fún tí máa dé máa fi pè ọ́ èèyàn lọ́wọ́ ọ̀bẹ̀ bọ́ lọ́wọ́ ọba kọ́ mi oníkọ́ lọ́wọ́ ọba kó fi mọ̀ ọ́n kí ni nǹkan náà tó wọ́n fi máa ṣe zíkìrì àti tó wọ́n fi máa ṣe ìbẹ̀ lọ́wọ́ ọba. paul lọ́wọ́ ọba dá lóhùn pé rẹ Musa mo gbọ́ pé rẹ hmm. ntọ́ máa fi rántí mi tó fi máa pè mí ọba àdúrà ọba àzíkìrì tí máa fún ọ náà ni pé kó lè la ilaha illallah ọlọ́wọ́ ọba sọ fún pé máa sọ pé la ilaha illallah La ilaha illa. Wọ́n náà wí bẹ́ẹ̀ tó ń gbọ́ mi. La ilaha illa. Wọ́n náà wí bẹ́ẹ̀ ìwọ́ tó ń gbọ́ mi. La ilaha illa. La ilaha illa. La ilaha illa. Naam. Ọlọ́run bá sọ pé Musa máa sọ pé la ilaha illa. Ẹ wá gbọ́ kọ́mẹ́ntì tí Musa wí kọ́ọ̀lá. Kọ́ọ̀lá. Musa sọ pé. Ya Rabb. Olúwa mi, olù ìbádìkà. Gbogbo àwọn ẹrú sí rẹ̀ ni wọ́n ń sọ gbólóhùn la ilaha yìí ẹ̀rí mọ́sá sọ à ń bọ̀ wá àwọn ọ̀rọ̀ kí sí gbogbo àwọn kókó kókó tá à ń kọjá lára rẹ̀ ní á túká lẹ̀ sọ́bá yà padà ṣùgbọ́n sá gbọ́ ìtumọ̀ àdéṣe. kullu ibadika yaquluna hada. gbogbo àwọn ẹrúsìn ni pé àwọn ẹrúsìn èṣù àwọn ni wọn ò ní máa ṣe láìláà àwọn ẹrúsìn èṣù wọ́n máa wá ìsìn mi kankan káàkiri. kọ́ọ̀lù hmm. sọ fún Músa pé ya Músa. Ó dàbẹ̀ sí Músa wọ̀n pé láìláà lọ́wọ́ gbogbo tilé tó kó lọ́mọ ìdí mò ń béèrè lọ́dọ̀ rẹ ni kó fún mi ní special dikir special prayer tí màá máa lò tí màá fi máa pè ọ́ ọlọ́run á sọ pé ìrọ̀ Musa lọ́wọ́ tó wájá sí pé òkè méjèèjì sánmà méjèèjì wà á mẹ́wàá hónà àti gbogbo tí ń bẹ nínú ẹ̀ tí ń gbíbẹ̀ yàtọ̀ sí mìíràn ọba wà á rọ̀ hónà sábà àti ilẹ̀ méjèèjì tí gbogbo ilẹ̀ méjèèjì àti sánmà méjèèjì àti tí ń bẹ́nu méjèèjì yìí tàbá kó sínú àbíńbé kan nínú òṣùwọ̀n kan wà la ilaha illallah fífà kan kí ni yóò ṣẹlẹ̀ tàbá tí wọn nǹkan àrí kan ó gbé kan mi gbogbo tí ń bẹ nílẹ̀ méjèèjì yóò gbé mi wá ti sánmà àtìlẹ̀ nìkan àti gbogbo tí ń bẹ nínú méjèèjì yìí la ilaha illallah yóò gbé gbogbo ẹ̀mí ìlúgbọ́ mi alápọ̀nlé àdéjì ilẹ̀ gbọ́túmọ̀ ìlérè fẹ́yìn ṣùgbọ́n ní àwọn ibùdó kọ̀ọ̀kan tá a dùn lórí ẹ̀ yóò tó bí ibùdó mẹ́fà àbí méje tá a kọjá lára rẹ̀ ẹ̀jẹ̀ ká kọ́kọ́ kọjá lórí ibùdó àkọ́kọ́ òun ni wípé man hadha nabi ta ni ànábì tí ànábì wa ń pàtàn rẹ̀ yìí kí lórúkọ rẹ̀ ń jẹ́ Musa aláìsọ́láàtọ̀ ìdáhùn ní pé náà ni Musa Musa ìkàlímúlọ́ ẹ̀ntọ́nà ọ̀bá ń bá sọ̀rọ̀ tó náà bọ́nà ọ̀bá sọ̀rọ̀ ni kọ̀ wá sí èméjì pé ànábì Musa gbogbo ara rẹ̀ lọ́mọ̀ ọ pọ́pùlà jù ká tó máa tún wá máa polówó ẹ̀ lọ wọ́n hàn jù ká máa ṣàfihàn rẹ̀ lọ wọ́n náà sì mọ̀ pé Ọlọ́run ọba ṣẹ̀ṣọ́ ọmọ Ísírẹ́lì Ọlọ́run ṣẹ̀ṣọ́ lára ọlá tó fún wọn náà ni ànábì Musa alayhi salatu wassalam ó júwe ọlá tọ́lọ̀ ń fọmọ ìsírẹ́lì fọmọ ìsírẹ́lì tálíbà mẹ́jẹ́ ń pè ní ànábì wa Musa alayhi salatu wassalam Musa rán wọn létí àwọn ọlá tọ́lọ̀ ń fọmọ ẹni pító náà jẹ́ kan nínú ọlá náà òní wà ìdí qala اذكروا نعمة الله عليكم إذ جعل فيكم أنبياء وجعلكم ملوكا وجعلكم ملوكا وآتاكم ما لم يؤت أحدا من العالمين نعم يا نبي موسى عليه السلام أتنبوا إتماعي Wàìdìkọ́lá Musa àríkọ̀ omihe. Nígbà tí Musa sọ fáwọn èèyàn. And remember, when Musa, Moses said to his people. Àwọn àwọn ni rẹ̀, àwọn ènìyàn. All my people. Ó lẹ́yìn ẹjọ́ mi. Remember the favor of Christ. Ẹ máa rántí, ẹ máa rántí, ẹ má gbàgbé ìdẹ̀ra tọ́lọ́wọ́n ọba yín tó kó bò yín tó fi bò yín dàrú. Ẹ má gbàgbé ìdẹ̀ra tọ́lọ́wọ́n ọba ṣe fún ẹ rántí. When she made the prophet Shaman you. Nígbà tó ṣe pé ó jẹ́ pé ó gbé àwọn ànábì ọlọ́run ọba dé láàrin, ànábì Made you kings and gave you but he has not Àwọn ọba aládé ńláńláńláńlá ọfà jáde láàrin ọmọ Ísírẹ́lì. Ẹni pé ìran mi ń bẹ kó tó ṣẹ̀ṣẹ̀ ọmọ Ísírẹ́lì. What he has not given to any other among the other. yàtọ̀ sí ìjọba àti ìjà ìnẹ́bí. Ó tún fún yín láwọn nǹkan tó jẹ́ sí pé kọ̀ọ̀kan lórílẹ̀ ayé tí wọ́n fáwọn ìdẹ́ni. Ẹni pé ìyẹn lò fún láwọn nǹkan wọ̀nyí. Àrẹ́bí Mọ́sá àti ma ànábì Musa tán ìgbà Muhammad sára ayé bá ní sallallahu alaihi wasallam ànábì Musa tí ń bọ́lá wọn bá sọ̀rọ̀ pé kó fún ní zikiri àtàdúrà tí wọ́n mọ̀ tọ́lọ̀ ń sọ fún pé àzikiri àtàdúrà tí mo fún ọ náà ni la ilaha illallah naam kókó ẹlẹ́ẹ̀kejì wò lára hadith yóò náà ni kí ni àsìkò ànábì wáyé ti ànábì wa Musa yìí Bóò ní la ilaha illallah ti jẹ́ fààrẹ̀ Mùsá, bóò ní Mùsá náà ti jẹ́ sí la ilaha illallah. Hadisi ta kà yìí tó jẹ́ àkórí ọ̀rọ̀ wa nínú ẹ̀kọ́ wa tí tó jẹ́ sí pé yóò sì gba bí ẹ̀kọ́ mẹ́ta lè mẹ́rin lọ́wọ́ wa. Ó ń tún fún wa rí pé kò sí èmi ti pé àlẹ́bí Mùsá alayhi salatu wa salam oní la ilaha illallah ni onílá ìláhà ìlàlá ọdá wà lójú pé orúkọ rẹ̀ máa jẹ́ mùsùlùmí ìyẹn fi yá yí pé nígbà tá a ti mọ̀ pé ànábì Mùsá onílá ìláhà ìlàlá wọn ká bá ní kílẹ̀ sí ànábì Mùsá Islam fa Mùsá mùsùlùmí ni Mùsá táwọn ní mùsùlùmí ni mùsùn tẹnu máa lẹ́ẹ̀kejì Mùsá táwọn ní mùsùlùmí ni ẹ̀tún bá ń wí lẹ́ẹ̀kẹta Mùsá táwọn yẹn mùsùlùmí ni torí pé ọlọ́run ọba jẹ́rìí sí owó sọ́dọ̀tù Yúnus àyà 84 kìí sọ̀rọ̀ ẹni lásán ẹ wá ní kílẹ̀ ṣàn lọ́bí Musa mùsùlùmí sọ́bá ló ń tẹ̀lé lẹ́yìn ní ìsìn tí ó ṣe ìsìláàmù ẹ sọ pé ọkàn tán rẹ̀ jẹ ni mm. sọ́dọ̀tù Yúnus àyà 84 ọlọ́run ọba sọ pé waqala Musa فعليه توكلوا إن كنتم مسلمين. Can you wear? Kó yí And Musa, Moses said, O oh, my people, mm. if you have believed in Allah, then put your trust in him mm. if you are Muslims. If those, are Muslim. those who submit to Allah. Láàrin ó ní tẹ́ bá jẹ́ Mùsùlùmí, nígbà tí ìyàbá ń sọ fún ìyàbútọ́ bá jẹ́ Mùsùlùmí, ẹ ti ń sọ fún ìyàbútọ́ bá jẹ́ Mùsùlùmí, ó ní àkíní tẹ́lẹ̀ ọ̀rẹ́dì. Àrẹ Mùsà, Yunus, Aya 84 ni Musa sọ pé ẹ̀yin ìjọ mi tẹ́ ẹ bá gbọ́lọ́ngbọ́ lóòótọ́ ẹ agbára tí ó tẹ́ bá fara tí tẹ́ bá pẹ́ bá fara tí tẹ́ bá mọ̀ pé gbọ́lọ́ngbọ́ lóòótọ́ ẹ tẹ́ bá jẹ́ mùsùlùmí lóòótọ́ ẹ fara tọ́ lọ́wọ́ bá ẹni pé tẹ́ bá jẹ́ mùsùlùmí ẹni fara tọ́ lọ́wọ́ bá ẹni pé àwọn ìjọ àrẹ́bì Musa àrẹ́bì Musa àrẹ́ sọ́lá tó sàrá mùsùlùmí نعم ثم أبو نعم. نعم، وأوحينا, إلى موسى وأخيه أن تبوأ لقومكما بمصر بيوتا وجعلوا بيوتكم قبلة وأقيموا الصلاة وبشر المؤمنين أي موتان أوكي وأوحينا إلى موسى وأخيه أنا سيسم موسى سيأتي هارون And sí pé He referred to Musa, Moses and his brother, saying, Provide dwellings for your people in Egypt and make your dwellings as places for your worship. Mm, and perform a salah, mm. perform a salah, and give glad tidings to the believer. Yẹ́n mm. Musa ẹ máa kíhùn ló kọ́ rẹ̀. Isa ẹ máa kíhùn ló Ànábì Dawudu ẹ máa kírun lórúkọ rẹ̀. Ànábì Ibrahim ẹ máa kírun lórúkọ rẹ̀. Ànábì wa Muhammad ẹ máa kírun lórúkọ rẹ̀. Gbogbo ẹni tí ọba ti jẹ́ ẹ máa kírun kọ̀tẹ̀ lánàá bí kàkà ah, Abbas. Ibn Abbas ọ fẹ́ túmọ̀ ayà yìí. Ó ní káánátì Musa. Hmm. Ó ní káàbà ní qibla Moses. Hmm. Káàbà ní qibla hmm. Moses. Eh, èyí bí káàbà ti ń Musa. ànábì ibrahim lọ kọ́kọ́ kàábà ànábì musa dé lẹ́yìn ànábì wa ibrahim ànábì musa wọ́n ní kìbìlà rẹ̀ náà ní kíni náà ní kàábà ìbéèrè kan lè jẹjọ́ ń bẹ̀rẹ̀ pé sọ pé musa wà ní onílá ilá إذا كان موسى من أهل لا إله إلا الله فكيف بأخيه هارون في هارون ناس لا إله إلا الله لونان أبغي أن سأتي هارون موا دو àwọn ìjọ rẹ̀ nǹkan sún láàrin ìlànà lọ́nà ìjọ àrẹ́lú musa náà kò sí èméjì ò ẹ̀yìn olùgbọ́ wáyé pé gbogbo àwọn tá a mẹ́ńṣẹ̀ yẹn oníláàrin ìlànà lọ́nà musa àti haruna oníláàrin ìlànà lọ́nà ìjọ àrẹ́lú musa oníkíni wọn láàrin ìlànà lọ́nà tó ṣiṣẹ́ pẹ̀lú ẹ̀yìn ẹjẹ́ ká lọ sọ́tùlù mọ̀mìnún àyà 45 àti 46 ọlọ́run ọba jẹ́rìí pé Harun àti Musa wọ́n jẹ́ wọ́n rìn papọ̀ ni wọ́n lè jẹun ti ṣe láìláìláì tún ma àrṣẹ́lá Musa wà àkọ́bù wa sultanin mubin إلى Suratul Mu'minun àyà 45 ọlọ́run hmm. lẹ́yìn wá gbà náà. Then we sent Musa Moses. Àrán ah. Moses. Uh, And his brother Harun, with our ayah, proofs, evidences, verses, lessons, signs, revelations, and manifest authority. Àti agbára tó lábẹ̀rin tí a fún Moses àti Musa àti Harun àfún àníṣẹ́ ìyàntọ́. Of Faraon, Pharaoh and his children. But they behaved insolently, and they were people self-exalting by disobeying their laws. And exalting themselves over and above the messenger of Salah. Aya yìí, ó ń jíwe wípé Harun oníláìra lọ́tọ́rí tó tẹ̀lé Musa. Aya mẹ́ta tó wala kọ́lẹ̀ àtẹ́yìnà Musa al kìtàbà wà ja'alna ma'ahu àmàrù àkàrù Harun. Wọ́la kọ́lẹ̀ àtẹ́yìnà Musa kìtàbà wà ja'alna ma'ahu أخاه هارون وزيرا هذا سورة الفرقان سورة الفرقان حتى تفاية فإنه باتن جري لين في موسيس and his age. He gave Musa Moses the scripture, mm-hmm. the Torah, and placed his brother Harun with him as a helper. Now, helper. Now, bákan náà, bàbá ń sọ pé ìjọ tó jẹ́ ìjọ ànábì Musa aléṣọ́látù tó la ilaha illallah ni wọ́n bẹ́ẹ̀ ni Suratul A'raf àyà 126 ọlọ́run ọba jẹ́rìí sí pé gbogbo ìjọ ànábì Musa pátápátá mùsùlùmí ni wọ́n. تاني موجود سورة الأعراف هي 176 ولا بعد وما تنقم وما تنقم منا إلا أن آمنا بآيات ربنا لما جاءتنا ربنا أفرض علينا صبرا وتوفنا مسلمين آية من سورة الأعراف Aya 126 Ọlọ́run bá sọ ipò wà máa tán pínmù mínà ilẹ̀ àmìnà bí aya tọrọbìnà lámà jẹ́ àtìnà. And you take vengeance from us only because mm. we believe in the highest proof, evidences, license, signs of our Lord. Àwọn tó ń sọ̀rọ̀ ń bíbà yìí, náà làwọn tí wọ́n jẹ́ ọmọ lẹ́yìn Fáráò tẹ́lẹ̀tẹ́lẹ̀. Hmm. Nígbà tí wọ́n rí àmì Ọlọ́run ọba, wọ́n ti gbà. Sọ́lá wọn àwa pé wọ́n fi ìyà ewé yá òun fi jẹun òun fi ojú wọn rí máa bò òun gbò wọn jìgìjìgìjì pẹ̀lú yà àwọn ẹni ìwá sọ wípé ọmọ táwọn kí mínà ìlà ní àmẹ́nà take vengeance on us solely because we believe in the higher proves evidences of our Lord àwọn ọmọ kan lẹ́yìn inú ọmọ lẹ́yìn fáráù tí wọ́n ya tí wọ́n tẹ̀lé àwọn náà làwọn òpìdán tí wọ́n tẹ̀lé àwọn ìlú musa lẹ́yìn lọ ìjọ náà níjọ rẹ̀ pọ̀ àwọn ìjọ rẹ̀ tí wọ́n pọ̀ yìí tí wọ́n jẹ́ rẹ̀ yìí kí ni wọ́n sọ ń jọ náà Rabbana afrika àríyàn sọ́bùrọ̀ àwọn lọ́ọ̀ but our father Muslimin and cause us to die as Muslims gbà fún àlẹ́lù Musa nígbà tí wọ́n ń sàdúrà àìsàtò saman wàtàwà fàyà mùsùlùmí ìwọ́lọ́ mọ́jẹ̀ kú sórí ẹ̀sìn kankan ayàtẹ̀sẹ̀wó ẹ̀sìn mùsùlùmí wàtàwà mùsùlùmí and cause her to die as Muslims. Surah Al-A'raf, ayah títí tún fi rìnlẹ̀ fún abẹ́ àní ànẹ́bì Musa aleyhisalatu wasalam nígbé nínú àwọn tó ṣe la ilaha illallah tó sì mọ́ la ilaha illallah nígbà tí ó fẹ́ sún gbàgbéra ń pa la ilaha illallah ọlọ́wọ́n bá tají nínú hadith akani ó dẹ̀ tó fi yá ìtì ànẹ́bì Musa ṣe la o sì lọ́tà tó ànábì Mùsá àríwọ̀tọ̀ sọ pé ọ̀tà ní ilé ọkà àkiri tó fi dìdàkudà tó fi ẹ̀fí sí lọ́wọ́ bá mọ́yìn bí ó sì pé nǹkan mi ló ń sìn yìí o lọ́tà ò ní pọ́blẹ̀mù táwọn ànábì wọn wọ̀nyí hmm. tó ń ti bẹ́ẹ̀ náà wọn ò so nǹkan kan wọn ò pe nǹkan mi lẹ́yìn ọlọ́wọ́n ọba hmm. wọn ò sì pé ra wọn páwọn ni kún fáyà kún hmm. àbí ọgbọ́n rí pé ànábì Mùsá pé èmi ni kún fáyà kún ẹ̀yọ́mọ lẹ́yìn ẹ má bọ̀ èmi ni kún fáyà kún àwọn àwọn àfọ́ òsì tí wọ́n kún gbòòrò láì tẹ́ ń kún fáyà kódà ànábì Mùsá mọ̀ pé abẹ́ ẹni tó ní kún fáyà lòun wà tàbí ní kún fáyà abẹ́ àṣẹ lọ́wọ́ lòun wà èyí ògbọ́ mi alákùnmọ́lé bẹ́ẹ̀ ni ọlọ́mọ yí pé èyí tá a fi rinlẹ̀ láàrin yìí ni tí ànábì Mùsá àti ànábì Harun àtàwọn àjọ wọn gbogbo wọn ni wọ́n jẹ́ oní kí ni mo wí gbogbo àwọn àlẹ́jọ ọlọ́run ọlọ́run lẹ́yìn ẹnì kankan sílẹ̀ ẹ̀dọ́ bá fẹ́ mẹ́kùn rẹ́rẹ́ àlàyé nípa rẹ̀ kọ́ padà sí ibi prógámù tá a ti ṣe kọjá ní rédíò ọ̀sùn wọ́n ń pè ní al-islam dinu salam islam the religion of peace gbogbo àwọn àlàyé yẹn ànábì kọ̀ọ̀kan ní kọ̀ọ̀kan ní kọ̀ọ̀kan ní kọ̀ọ̀kan la mention pẹ̀lú evidence igbe ọ̀n la ilaha illallah ni wọ́n onítàwọ̀hídù ni wọ́n mùsùlùmí ni wọ́n báyìí náà ní ti tọ́ bá lọ sí eh, rédíò èkìtì ọba wọ́n rí play rẹ̀ ń bẹ̀rẹ̀ padà báyìí ẹ̀ máa fẹ́ mọ́nítọ̀ lórí lọ́gbọ̀ náà tó ti bá ti wá wì náà káàfẹ́ àrífà yín sí lẹ́tì ọ̀tọ̀ ti rí kọjá alẹ́tọ̀ àbí kìbà dára púpọ̀ ibi ká mẹ́ńṣà ànábì mìíràn torí balẹ̀ bí jẹ́mọ̀ sọ wípé ànábì Mùsá ara ikú kún sọ̀rọ̀ àti Hárúnà àwọn ànábì ikú wà dẹ̀ rí ẹ̀dá ẹ jẹ́ ká lọ sọ́dọ̀ ànábì kan tó pàtàkì tó tóbi jù ó ń gẹ́ra àkọ́kọ́ àwọn òjíṣẹ́ ọlọ́wọ́ bá kí lórúkọ rẹ̀ jẹ́ Nuh alayhi salatu wassalam mo fi rìnlẹ̀ fún ọpẹ́ àníyàn anẹ́lùwà Nuh alayhi salatu wassalam onílá ilaha illallah kódà kọ̀dá sí ó tún pàṣẹ fáwọn ọmọ àrọmọdọ́mọ rẹ̀ pé iní ẹ máa wí lọ́wọ́ uh-huh. ó ní ẹ máa ṣe lọ́wọ́ ó ń lókun tí kìí já ó ní àní nǹkan tẹ́lẹ̀ jókòó tẹ́lẹ̀ jókòó tí tẹ́lẹ̀ rí ọ̀nà ọlọ́wọ́ bá mm. ó fi yọ wáyé àrẹ́bìnú àríṣọ́lá tó wọ́sẹ̀lá kọ̀sẹ̀ ẹ̀bọ̀ rí

gbogbo wọn ni wọ́n ti la ilaha illallah ẹnikẹ́ni tí bá ń sàfihàn ara rẹ̀ sí ànábì kankan náà àwọn ànábì ọlọ́wọ̀n wọn yìí ẹnikẹ́ni tí bá ń sọ fún fẹ́ràn ànábì wa Ibrahim ọbọ́dọ̀ máa ti la ilaha illallah ọbọ́dọ̀ di oní la ilaha ẹni pé ọbọ́dọ̀ jẹ́ mùsùlùmí ẹnikẹ́ni tó bá lóun fẹ́ràn ànábì wa Dawud David ọbọ́dọ̀ máa ti la ẹnikẹ́ni tó bá lóun fẹ́ràn anẹ́bíwá Suleiman lọ́mọ̀ kò ní láàrín aláàlọ́wọ́ tó bá fẹ́ràn lóòtọ́ ìwọ́n ló sí láàrín aláàlọ́wọ́ tó bá sí láàrín aláàlọ́wọ́ ọwọ́ ní kín ọwọ́ ní Islam ẹnikẹ́ni tó bá lóun fẹ́ràn anẹ́bí Musa àtànẹ́bíwá Isa alayhi salatu wassalam àmìjẹ́jì wọn wọ̀nyí àtànẹ́bí Musa àtànẹ́bí Isa òní láàrín aláàlọ́wọ́ ni wọ́n tó bá ń kọ́ fẹ́ jọ wọn tó sì fẹ́ràn wọn wọ́n náà bá sí láàrín aláàlọ́wọ́ ilé àtẹnjẹ́ ọmọ bọ́ wa padà wípé ìwọ ni olùtẹ̀lé gbogbo àwọn òjíṣẹ́ ọlọ́run ọba lápapọ̀ ìwọ ni kó máa dunú torí pé láàrin yìí ó fi nílẹ̀ fún ayé pé gbogbo àwọn àrẹ́jọ ọlọ́run ọba ní ẹ̀ṣẹ́ láàrin lọ́wọ́ mùsùlùmí tó bá jẹ́ ń ṣe ìwọ ni ọ̀rẹ́ ànábì wa Ibrahim kódà ìwọ ni ọ̀rẹ́ ànábì wa Nuh ìwọ ni ọ̀rẹ́ ànábì wa Dawud ìwọ ni ọ̀rẹ́ ànábì wa Musa ìwọ náà tún ni ọ̀rẹ́ ànábì wa Isa kódà ìwọ tún ni ọ̀rẹ́ ànábì wa Muhammad ibi gbogbo wọn ni wọ́n ti la ilaha illallah gbogbo wọn ni wọ́n ti kíni nípa ilé lẹ́jọ́

and cause her to die as Muslim. Ọ̀rẹ́ ọ̀nà pàtàwàfánà Mùsùlùmí, pàwá ní Mùsùlùmí, wọ́n Mùsùlùmí, ó jẹ́ kí àdúrà yìí kọ́ mọ̀ wà ní àdúrà tó mọ̀ sí ní gbogbo ọba. Ìwọ̀lọ́wọ̀n ọba pàmí sí Ìsìláàmù, ìwọ̀n náà wí bẹ́ẹ̀, ìwọ̀lọ́wọ̀n ọba pàmí sí Ìsìláàmù, wọ́n lè kí n kúkú gífà. Ẹni tó bá kú kàtì yàtọ̀ sí Ìsìláàmù tó kú sí mẹ́sìn mìíràn yàtọ̀ sẹ́sìn Ìsìláàmù lọ́nà ikú kínú gífà ló kú, ọlọ́nkọ́ máa pa àwa ní ikú diva. nígbọ́ wa náà látòkè délẹ̀ ọlọ́run kọ́ máa pa yín ní ikú jífà ìtòwálẹ̀ tí ó kù sínú ẹ̀sìn islam ẹ bá kú sínú ẹ̀sìn islam ló kú sínú ẹ̀sìn gbogbo àwọn àlejò ọlọ́run ọba ẹni tó bá kú sínú ẹ̀sìn mìíràn yàtọ̀ sí ẹ̀sìn islam òun ló kú sínú ẹ̀sìn tí kìí sẹ́ẹ̀sìn àwọn àwọn àlejò wa Muhammad sallallahu alaihi wasallam ní àgbékalẹ̀ wọn tó wà nínú Musnad al-Imam Ahmad tí ẹgbàwá náà tó sì ní ẹ̀sẹ̀ عن عبد الله بن عمرو عن عبد الله بن عمرو عن عبد الله بن عمرو عن النبي صلى الله عليه وسلم عن النبي صلى الله عليه وسلم قال نعم إن النبي الله نوحا قل إن نبي الله نوحا صلى الله, عليه وسلم قلنا نبي ونوح النبي ونوح نوح يبقى ما نوح النبي ونوح صلى الله عليه وسلم صلى الله عليه وسلم لما لما حضرته الوفاة nígbà tí kú dé wá bá yẹn ni pé takoko ku e soma tó fẹ́ kú láyé ko lo lazan o sa so le kilo so qala li banihi wọ́n sọ fo ma rẹ̀ pé inni qasun alayka alwasiya mo fẹ́ sọ̀rọ̀ tó jẹ́ sí pé mo fẹ́ kó máa lò láyé láyé ko se tó máa sọ fa mo ma ti na ka ma tún wáyé kíni mo fẹ́ sọ fún ẹ abuka bisnatay ma pa wala se nǹkan méjì péré kò pé mẹ́ta méjì náà ni ma ko tó bá ṣe méjèèjì gbogbo àṣẹ wà lábẹ́ Wàhánàháká ànífinàtẹ́yì. Màá dẹ̀ kọ̀ fún ọyìn kan méjì, má ti kọ̀ fún ọyìn kan méjì ìdúrógún nǹkan tọ́lọ̀wọ̀n ọba kọ̀ lọ́wọ́ lábẹ́ nǹkan méjì. Tó hmm. wá ní nǹkan tá a fẹ́ pálá ṣe tó jẹ́ méjì ọkàn náà lọ́kàwà ń bí wá tẹ̀lé.

ó ṣe lóòrìn tó onáàrin àmúrùka bí láìláha ìlọ́lá àmúrùka bí láìláha ìlọ́lá àbínú ní máa ń bá ọmọ rẹ̀ sọ̀rọ̀ pé àmúrùka mọ́ ń pàwọ́ láti bíkọ ṣùgbọ́n tàbá ń bọ́mọ̀ sọ̀rọ̀ alẹ́sàlàyé yọ láti bẹ́ fún nǹkan yẹn fún alóyìn náà hàwẹ̀ dákẹ́ wọ́n sọ pé fa iná sàmàwà ti sàmà lọ́wọ́ ma fi gbogbo sánà méjèèjì ni o wọ́n àrọ̀bẹ́ iná sàmà àti gbogbo ilẹ̀ méjèèjì bákan náà lọ́wọ́bẹ̀ àti fi kífà tàbá gbé sínú òṣùwọ̀n kan náà scale kan wọ́wọ́bẹ̀ àti láìláha ìlàláhù fi kífà àwọn tí wọ́n gbé láìláha ìlàláhù fi kífà àwọn gbé عرض أقول فإن السماوات السبع والأراضين السبع لو ذعنا في كفة تريد أن تقواني نعم فإن, فإن السماوات السبع وسمى مجيجي والأرضين السبع سلا مجيجي لو ذعنا في كفة نبا في وانسنو سمكا كيلك شنو دوا لو ووضعت لا إله ووضعت لا إله إلا الله في الكفة لا إله إلا الله ناسنو أبن بك àti سكيل كالوتو أوافه وانتو نوي تولك بلا جرى ولو كيني النبي نوح صفا لا رجحت بهن لا إله إلا الله يبوري بقبون كثير بني سمع سمع بلوري الله أكبر òdùn wá dákẹ́ ń bí àwòrán ilé ìrìn ìfẹ́ràn pé ilé ìyọ́ wọn kìwà láwà mùsùlùmí pé orí kìwà ti pẹ́ àwọn àti wà pẹ̀lú àwọn ànábì ọlọ́run ti pẹ́ ẹni pé àwọn ànábì ọlọ́run ìṣesí wọn làwọn rìn yẹn ni pé ẹni tí ó bá ti la ilaha illallah kò bá nàbí inú àṣẹ ẹni tí ó bá ti la ilaha illallah kì í sọ̀rọ̀ ànábì inú ẹni tí ó bá ti la ilaha illallah kò wọ́kọ̀ núhà ẹni tí ó wọ́kọ̀ núhà ẹni pé ọkọ̀ núhà tí ó bá ní ọkọ̀ núhà ó ti wọ́kọ̀ tí ó débù tí

Láwálẹ́ nìkan parẹ́ má dánwò lára parẹ́ mógún lára ti ẹ̀tán kò ti ẹ̀ láti orí kankan gbogbo ẹ̀dá rúmà lọ́mà pé kò dùn ti láàrin àlọ́lọ́. Náà ànábì náà ní kí fọmọ fẹ́ ó ń kí oríkì láàrin àlọ́lọ́ fọmọ pé gbọ́rọ̀ yìí dáadáa torí pítà bá sọ fún wa pé láàrin àlọ́lọ́ tóbi púpọ̀ táà bá sọ láàrin díẹ̀ fún ọ onímọ̀ yẹ ànábì náà فإن السماوات السبعة والأرضين السبعة لو وضعنا في كفة ووضعت لا إله إلا الله في كفة لرجحت بهم لا إله إلا الله يرفعهم ويوبني ẹmá ní òkè gbé ní láìláìlọ́ ìjọba ní òkè bá bá òkè láìláìlọ́ ìjọba ní ìnigbó láìláìlọ́ yóò gbé gbogbo nǹkan yẹn rìn kọ̀wàá dákẹ́ ń bẹ̀ẹ́ ó tó ń tẹ̀síwájú àlẹ́bàá náà tó ń tẹ̀síwájú ó ní àtàwé àkọ́kọ́ mú àsàmà àkọ́kọ́ nù tó gbọ́ àsàmà kejì kí làsàmà ẹlẹ́ẹ̀kejì ẹni pé sáìdì bí dájú sọ̀rọ̀ ní òṣùwọ̀n báyìí nìsí hmm. wọ́n wá fẹ́ sọ sáìdì kejì fún wa sáìdì agbára hmm. àlẹ́bìnrin náà ó kí láàrin náà láwùjẹ́lẹ̀ fún ọmọ rẹ̀ yìí ó kí bó ti wúwo tó nínú òṣùwọ̀n ó tún wá fẹ́ kí bó ṣe ní agbára tó hmm. láti fi bá nǹkan jà hmm. eh, ẹgẹ́ bí in tí ó bá wa padà wà bá wa ní lẹ́tọ̀ tó ń bọ̀ insha Allah bí ànábì Musa alayhi salatu wassalam wọ́n pa ìtàn láyé aláwọ̀ fún nínú hadith sọ̀rọ̀ ní ìjókòó tó rékọjá ní bó kò sí nǹkan tó lòdì kíni lọ láìláàrínláàrínláwọ̀ rẹ̀ dáadáa lọ́fà ọ̀ tó bá lọ sàdúrà àdúrà rẹ̀ ọgbà láìláàrínláwọ̀ rẹ̀ ọ̀dá ẹ̀yẹn ò sí dá òwúdá òlòdá òdòtì sọ̀bẹ̀tì lú ní ọ̀sẹ̀kùsẹ̀ yẹ ní ọ̀nà ìsìn náà arábìn náà a ń pàtàkì lọ síwájú fọ́mà rẹ̀ pé wàláwọ́ anna samáwá ti sábà àbátẹ̀ ẹ̀tùn wá kú sámà méjèèjì wàláwọ́ àti Kúnná halqatan mubahama. Tá a bá sọ wọ́n di bí nǹkan kan tó jẹ́ gẹ́gẹ́ bí nǹkan tá brand tó jẹ́ bí irin tó jẹ́ bí nǹkan tó sáàkù tó jẹ́ bí àgbègbè hmm. tó wá jẹ́ kìkì irin hmm. tí ọ̀sẹ́ nìkan tó láyà àti fọ́ hmm. tí ọ̀sẹ́ nìkan tó lè rí fọ́ bá bá ti ẹ̀fẹ́ fọ́ gan. Wọ́n wá ní kí ló lè fọ́ لفصمتهن لا إله إلا الله لفصمتهن لا إله إلا الله لا إله إلا الله ló lè fọ́ ohun lọ́jọ́ àmà sọ pé ilé wọn òwe ilẹ̀ ẹ̀sìn ọ̀rọ̀ yẹn ní pé tí ṣòro bá wà ní ògbèsè ayé rẹ̀ tó lè bọ́ fọ̀dánù tọ́lọ̀wọ́ bò fi bọ́ mọ́ fọ̀dánù náà ní kí ni la ilaha illallah wọ́n ní òkè kan wà tó fẹ́ gùn tó ń sáàgùn tó ń sáà ń jábọ́ tó ń gùn tó ń jábọ́ tó ń gùn tó ń jábọ́ tó ń ṣe láwọn kan tẹ́ ń gùn lọ́mọ pàwọn tó ń gùn ni wọ́n ti la ilaha illallah dáadáa tí wọ́n náà bá fẹ́ gùn padà síbi láàrin àwọn rẹ̀ dáadáa lọ tún tàwíìdù rẹ̀ dáadáa má sùn nǹkan mọ́ra mọ́ má pè nǹkan mi lẹ́yìn ọlọ́run ọba mọ́ sọ̀rọ̀bì náà ayé sọ̀rọ̀ àtọ̀ ó fi rinlẹ̀ fún wa ó sì fi rinlẹ̀ fún ọmọ rẹ̀ pé la ilaha illallah ọba ọba ọba àdúrà ni la ilaha illallah ọba àdìkìrì ni ilé jẹ́ fi ayé pé ànábì náà àrí sọ́rọ̀ àtọ̀sọ̀rọ̀ ànábì Mùsá láàrin ẹ̀yìn píkápé àbíkápé Mùsá lọ ju ànábì náà àrí ìwò eh, ní káàkiri ìwò ìbẹ̀ ìjẹmá Mùsá lọ́jọ́ ààrẹ pínú àjọ Mùsá torí pínú àìtẹ́gbẹ́ àlẹ́lù Mùsá níbi wáyé náà àlẹ́lù Mùsá jọnú àmbẹ̀ ni eh, tí kì bá ti pé ọ̀rọ̀ jẹ má pé kákọ́kọ́ ka àdíṣà àlẹ́lù Mùsá àdíṣà àlẹ́lù Mùsá Eh, bọ́rọ̀ sí wà nù ló jẹ́ kọ́ wípé àdí ànábì mọ́sálà kọ́kọ́ ká kò sí èméjì ò wípé ànábì ní àrí sọ́látù wọ̀sálàm ó lò ẹgbẹ̀gbẹ̀rún ẹ̀mẹ́yẹ ẹgbẹ̀rún ọdún mm-hmm. láyé ó lò bí ẹgbẹ̀rún ọdún láyé bákan náà àlàfo tí ń bẹ láàrin nù àti ànábì mọ́sá àrí sọ́látù wọ̀sálàm àkókò tó jágùn púpọ̀ ni wọ́n tá a àti ìtàn ti ànábì wa Mùsá àìsà kàní ìjẹjọ nípa la ilaha illallah a rí kí ọ ń bọ́lọ̀ wọn bá ń sàtútò lórí la ilaha tàbá sàgbéyàwó méjèèjì àrí pé àábà pé ní ààrẹ sọ́rọ̀ àti wàsàlám ó ń fi ọlá tí ń bẹ̀rẹ̀ fún láìláìláà ó fi rìn lẹ̀ nínú ọ̀rọ̀ rẹ̀ àbí òfin rẹ̀ ní ọ̀fẹ̀rẹ̀ ní ọpa ìtàn láìláìláà fún kíni ọmọ rẹ̀ ó kì ìtàn ìtumọ̀ ọlá tí ń bẹ̀rẹ̀ fún láìláìláà ó kì fún ọmọ rẹ̀ mo dábá wo inú Ọlọ́run ṣẹ̀ṣẹ̀ wá ń rán lé tí ọlá ti ń bẹ fún láàrín. Ìjẹ́lọ́wà yẹ ká sọ pé Músa ọmọ yìí láìlá. Ìjẹ́lọ́wà yẹ ká sọ pé Músa ó gbàgbé ọlá láìlá lọ́lá. Hmm. Ìdáhùn ni pé kọ̀ lẹ́tọ̀ sẹ́nà wa. Hmm. Àwọn ìmúsa mọ́ ọlá ti ń bẹ fún láìlá ìlọ́lá. Àwọn ìmúsa ayéṣọ́lá ti wọ́sá ọmọ yìí ti ń bẹ fún láìlá ìlọ́lá. Tó fi jẹ́ sí pé ọmọ ènìyàn máa ma nǹkan gbà ní ìṣùmọ̀ yọ gbàgbé ọlá rẹ̀ nǹkan yẹn pẹ̀lú náà ní gbé lọ́kàn máa lọ nọ́mà ní bí ìgbà tí ń kírun nọ́mà táwọn ń kí ni mọ̀ tí wọ́n bá lọ síbẹ̀ ó fìlì pé yẹn wọ́n wá sí ìjọsìn ọ̀tọ̀ láàrin tí ibi tí ládàá rẹ̀ ẹrù kan àbáni ládàá rẹ̀ ìtẹ́lá ò lè kú ọ̀tọ̀ gbà bọ̀tọ̀ bá lọ kírun ní kààbà nàám tí èèyàn bá ní nǹkan gbà ní ìkò ní mọ̀ yẹ bí èèyàn bá súnmọ́ nǹkan gbà ní ìkò ní mọ̀ yẹ àwọn olówe lárúbáwá náà bí kẹ́sọ́rọ́ tó lè mẹ́sà yóò fi kéde lè ṣáà tí bá ń fara kankan pọ̀lọpọ̀ lọ sí àárín nǹkan gbogbo àkò ní bẹ́ẹ̀ mọ̀ yẹ máa náà iná la ní ọ̀dá ní nàìjíríà yìí àbí iná ń lọ ń kú ará èkó iná òdò ará ọ̀yọ́ iná òdò ará ọ̀ṣun iná òdò ó bá lọ láàárọ̀ ó lè lọ lọ́sàn kò sí táìmù pé wọ́n mú náà ẹ lọ́mọ pé jọ́síjọ́ tí iná bá tébù padà nínú ìwà ẹ̀ tó bá yẹ pé kọ̀ lọ́mọ ẹ̀rì pé tá a bá lè lò bá ń fún ààrẹ ọdún kan á gbàgbé àtàdé ẹ̀fẹ́ hmm. ẹni pé tí èèyàn bá ti ń rí nǹkan gbogbo gbà èèyàn ní mọ́kínì hmm. èèyàn mọ́ mọ́ ìjí ń bẹ̀ẹ́ fà níbi Musa àríṣàlátìwọ̀sára ọmọ láti bẹ́fẹ́ láìra ó sì mọ̀gbẹ̀ láìra lọ́wọ́ ọba ni ṣùgbọ́n ló fi jẹ́ sí pé inú ìgbà wá mìí tí wọ́n gbà wà fún wa látọ̀dà níbi Musa ọ lákin iná ma orí ìlú ṣe à ń takóso ní ibi ìwọ ọlọ́run ní tí mò ń bèèrè lọ́dọ̀ rẹ pé kó fún mi ládùúrà àti zikiri tí màá ṣe kìí ṣe pé ìmọ̀túnmọ̀ láàrin àrùn mọ́ mọ́ ládùúgbẹ́ fún láàrin lọ mọ́ kàn ní ìdí nǹkan special prayer special zikiri náà mọ́ fẹ́ ẹgbẹ́ ìgbà anábì Musa alayhi salatu wa salam ó ní wọ́n ilá ilá ilá lọ́wọ́ ṣùgbọ́n mo fẹ́ nǹkan tó jẹ́ sí pé mi nìkan ní màá dáa lò náà báyìí ni Musa alayhi salatu wa salam lọ sọ fún ọlọ́wọ̀n ọba lẹ́yìn ìgbà tí ó ti mọ ọlá tí ń bẹ fún láàrín ẹ̀yìn ọba wa lápọ̀lẹ́ a ní àwọn àkíyèsí kọ̀ọ̀kan tápẹ̀ àwọn sí lórí àwọn àlàyé táwà nínú ẹ̀ òun náà ní pé ẹ̀jẹ̀ ká lọ mọ̀ pé ogunlọ́gọ̀ àwọn èèyàn ti ń bẹ lórí ilẹ̀ lákòókò táwà nínú àwọn tí ń sàfikẹ́ ara wọn sínú ẹ̀sìn kan nínú àwọn ẹ̀sìn tọ́wọ́ láti sámà yálà ní islam ní o àbí ẹ̀sìn mìíràn tí wọ́n ṣàfihàn àtọ́jọ́ kan nínú àwọn ànábì ọlọ́run ọba ẹ lọ́mọ pé ọ̀pọ̀lọpọ̀ wọn ti ń pe orúkọ mìíràn tí ò tiẹ̀ nítumọ̀ gan àwọn àsìmáwò rẹ̀ ibà ẹ bá wà túnmọ̀ ẹ lọ ẹ̀ ní bánu arabic òyìnbó kọjọ́ àgbàtú kọjọ́ yorùbá kọjọ́ ibo kọjọ́ haúsá kọjọ́ ẹ sọ̀rọ̀ àwọn òfin bóyá ti mélé wa wà ìdàtà àtọ́hùn tẹ̀ bá ti bẹ̀rẹ̀ mí rèé rèé pèmìnà ẹ̀yìn láti ha especially àwọn àfáà ti islam Hmm. àwọn tí ó wù láńlá wọ̀nyí àwọn tí gè wọ̀nyí hmm. tàbá bí wọ́n lè rí pé ń bólẹ́ tí orúkọ tó tóbi tó báyìí karambà ní orúkọ yìí hmm. ẹlòmí ọmọ wígbà tí ẹ́ sí pé nǹkan kan jó lẹ́rin ẹlòmí ọmọ tó ẹgbẹ́ ọmọ pé àdánwò àbíwèrè ń ṣe náà tàbá bí wọ́n lè rí gbàmì ìgbẹ́dà ókò tẹ́ ń wí inú tó àwọn lọ́wọ́ sura wo lọ́wọ́ aya wo lọ́wọ́ hadisi wo lọ́wọ́ ta ló kọ́kọ́ sí ní wọ́n sọ pé àtọ́ ni ṣé fún àtọ́ ni ṣé wà ní wà àwọn ṣé ẹ̀bá bẹ̀lẹ̀ mí náà yọ́sọ̀ mọ́ lálà lójú oorun ni wọ́n fún mi láti ojú oorun rẹ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn wọ́n ní àǹfààní nǹkan lójú oorun rẹ̀ àwọn bíi ibẹ̀ yọ sí òun ní kọ́ máa gbé ya bàbá ní fún ọ ní ìtọ̀ náà ọmọ ya ìtọ̀ ya ìtọ̀ tó ọmọ wí náà tàbí mm-hmm. olórin lójú oorun ẹlòmíràn sọ wípé ìmísí ìhà mm-hmm. àwọn ẹlẹ́sìn mìíràn máa ń sọ wípé olúwa bá mi mm-hmm. ni ìwọ táwọn ìwọ́n tọ́bá ti àmì sí ọ̀tá ń fi ọpí nǹkan mí ọ̀mọ̀ ní sí ọ̀. èwo tó ló ti fẹ́ differentiate láàrin ìmìsí olúwa àti ìmìsí nǹkan mí ti mìsí ọ̀. kálukú jókù náà òun náà máa pé ìmìsí pọ̀ sí mìsí ènìyàn ìmìsí ṣètọ́nù lọ́pọ̀ jù lónìí sí ti mìsí ọ̀rọ̀ ẹ̀dẹ́ ènìyàn. naam àwa ń sọ fún wa ní àárín pé ànábì zikiri àti àdúrà láti ṣàzikiri fọ́lọ́wọ́n ọba àti àdúrà zikir tó wọ́n ti fọ́lọ̀ wọn bá àbí àdúrà tó wọ́n ti fọ́lọ̀ wọn bá tó gbóyà rẹ̀ ìdá ní pé láàgàdàgbà ni nóò tó ní ó tọ́pọ̀ lẹ́yìn ni nóò àlẹ́bì mú sọ síbẹ̀ aléìsọ́láàtù wàsàlá iná lè fi jẹ́ sí pé kí náà lẹ́bì mú sọ sí kọ́ sọ sí pé à èmi náà lè lọ mọ́ lè sùn Kọ́lá Músa ya rọ̀. Músa ní ilé olúwa ní àlèmì ìṣẹ́ a kọ́mi ní nǹkankan sí nǹkankan bà mí. Mi ilé dáṣe, mi ilé múzíkìrì wá látọwọ́ ara mi, mi ti lè ṣàdúrà fún ara mi. Àlèmì ní iṣẹ́ ya àríkòrókà wà àdìrún kábìrì. Ó ní fọ́mi ní nǹkankan tí máa fi rántí rẹ̀, tí máa fi lè síkìrì rẹ̀, fọ́mi ṣe àdúrà, tí máa fi ṣàdúrà àwọn kìrìtọ̀ ni wọ́n ní ìsìnláì hmm. wọ́n tún níwé àdúrà gan lọ́tọ̀ lẹ́wọ́n hmm. ní sánàdù rẹ̀ dàáyẹ níbi ẹgbà wọ́n tún lẹ́gbà àwọn àwọn oníṣẹ́ àdúrà nígbà tí wọ́n lákàntì ogun nígbà àwọn babaláwo wọ́n lákàntì ogun hmm. àwọn àfáà náà ti lákàntì àdúrà báyìí ní àkántì àdúrà máa pé sí òkè nìkan ló múlẹ̀ ọgbà wa látọ̀dọ̀ sí òwò afẹ́fẹ́ sí òwò òkúta sí òkè nìkan ló máa ní ìtọ́ta tí máa gbọ́nà tí rẹ̀ tí ìrọ̀ fi jọ wà á jẹ ọrùn kábí tí ó fi máa sàdúwà kọ́mì náà àrẹ́bì mọ́sá àdùn àríṣọ́lá àti wọ̀sálàm ẹni tí sì ń bọ́lọ́wọ́ bá sọ̀rọ̀ náà tí ń gbóhùn ọlọ́wọ́ bá tọ́lọ náà tí ó ń gbóhùn wọn ẹni náà eléyìí ni àdúà látọ̀dọ̀ àrẹ́bì mọ́sá tó tọrọ pé ìwọ ọlọ́wọ́ bá kọ́ mi ní díkìrì tó kọ́ mi ní àdúà tí màá sí mọ́sá àríṣọ́lá àti ti tó àti bó ṣe kàrà tó ní lọ́dọ̀ láwọn ọba kọjá dúró alẹ́ fún wa kọjá díkì ilẹ̀ fún wa fọ̀rọ̀ ọlẹ́ ọ̀padà lọ búlùwà rẹ̀ ni ọlọ́ọ̀bá ọlọ́wọ̀n ọba rẹ̀ tààrà ni torí ìdí eléyìí rẹ̀ mùsùlùmí má máa rántí ọlọ́wọ̀n ọba pẹ̀lú fẹ́nu rẹ̀ o ìwọ mùsùlùmí má máa képe olúwa bọ́bá ti wọ̀ ẹ́ o ọ̀rẹ́ yẹn ni fún ọgbọ́dọ̀ padà sọ́dọ̀ ọlọ́wọ̀n ọba báwo ló ti padà sọ́dọ̀ ọlọ́wọ̀n ọba ìwọ wà lórílẹ̀ lásìkò tá a wà yìí ọ padà sínú àlùkùránì bó làjú àwọn ànájú ọlọ́run ti rí mẹ́ẹ̀ bóòlù àdúrà àwọn ẹni ọlọ́run tó wà ń bẹ́ sí rí ọ̀pọ̀lá sínú súnà ànábì wa sallallahu alaihi wasallam ó béèrè bó láti ṣàdúrà ànábì ọ̀lá sí rí sallallahu alaihi wasallam nínú àdúrà sí ṣe ànábì ọ̀lá sí rí àbọ̀ láti rí yàn 150 200 naira 1 ta tọba ti lọ́ra gbogbo ní tánàbí fi ṣàgbára ní ẹgbẹ̀ mẹ́ kò ní láta ilé kankan jù bá ní náà ẹlòmíràn máa sàfíkiri bó ṣe wù ẹlòmíràn máa sàdúrà bó ṣe wù tá a bá bọ́ sínú àpẹẹrẹ ní ìsìn yóò kílẹ̀ àti wà dáadáa wọ́lá àwọn àpẹẹrẹ míì tá a fẹ́ sọ fún wa yìí wọ́n máa rẹ́rìn ìjọba ń gbọ́ ìní ìsìn wà ti pààyàn lẹ́kún gbígbín yọmọ òpin tí èèyàn bá kú sí ilé ìbáyìí ní ìsìn gbọ́dọ̀ ọ̀rọ̀ yẹn wà á já sí ìtì ó ń pààyàn lẹ́yìn lè yọmọ pé kọ́mẹ́dì làwọn eléyìí ń ṣe ẹni pé bí eré àwọn aláwàdà eh, àwọn tí wọ́n máa ń pààyàn lẹ́yìn eh, eh, náà nínú àwọn àpẹẹrẹ àwọn àdúrà àwọn zikiri táwọn èèyàn dálẹ̀ lákòókò sí ìyìn tó jẹ́ sípò táà bá sọ fáwọn èèyàn àwọn èèyàn ní mọ́ torí pé etí odò láti ń sọ̀rọ̀ látòní ẹjá wọnú odò gáfá àjámọ́wọ̀bẹ̀ ẹjá wọnú odò alhamdulillah ah, ah, gbọ́dáadá àpèjúwe ìyọ́jẹ̀ kan máa mọ́dún tọ́rọ wà lọ jàndẹ́lì Musa aléṣọ́látí wọ̀sẹ̀lá bó ṣe kàǹkà tó ní kò kírèt kọ̀ dájú alẹ́fà hmm. ọlọ́bọ́lọ́wọ́ pàpàdà ọbọ́lọ́wọ̀ bá sọ láyé kí n táwà wá èyí àbọ̀dọ̀ dáadáa lẹ fúnra wa a lọ wọnú alukur'an a lọ wọnú ọ̀rọ̀ ìnábì àdúrà sánàbì ìmọ̀ sí sọ́nà tọ́ọ̀bá ti lè ṣe báyìí ni o tọ́ọ̀bá ti lè ṣe báyìí ni ọ tẹ́tẹ́ bọ́gó tọ́ọ̀bá ti lè ṣe báyìí ni ọ sàdúrà tẹnu rẹ̀ wọ̀ sẹ́gbẹ̀ kan tọ́ọ̀bá ti lè ṣe báyìí ni ọ sàdúrà ó sì máa sípè fúnra rẹ̀ tó sì ní mọ́ náà nínú àwọn sí káti gbàgbé ẹ̀ láwùjọ wa báwọn afáà ṣe ń kéde ọ̀rọ̀ tó lórí rédíò tẹlifíṣàn newspaper àti lectures kálkọ̀ dáríṣù gbogbo ẹ̀ dáúrà sẹ́mínà táwọn èèyàn ti káàkiri tó ń ti bẹ́ẹ̀ náà àdánwò sí tó ń bẹ láwùjọ ilẹ̀ yorùbá náà bó la wá fẹ́ ẹ̀yìn kọ̀rọ̀rùn tí wọ́n yìí tẹ́ ẹ̀kọ́ tí kún sọ̀rọ̀ ọlọ́run ọba yìí tẹ́ kún wọ́n máa rìpíìtì orúkọ ọlọ́run ọba kan wọ́n wà jà sàlẹ́sà ní ẹ̀fọn alápèjú yá látífù ọ̀yá yá látífù yá látífù yá látífù yá látífù yá látífù kan ti ń bẹ ní àdúgbò wa kan bì kan táwọn ọmọ rẹ̀ bá ń wí báyìí yóò ní yá látífù látífù ní yá látífù látífù ní ní ọmọ kọfà mú ní látífù ní lọmọ ìwúrò oníwọ̀ ọlọ́run ọba tó ń jẹ́ látífù gbá mi létí làfíìmú ní yá làfíìmú ní <laughs> ẹ̀mú ní kàfíà ọ́nbẹ́nẹ̀ tó máa rẹ́rìn pé yá làfíìfù làfíìmú ní oníwọ̀ ọlọ́wọ́ ọba tó ń jẹ́ làfíìfù gbanilétí mo fi ní ẹnu ẹ̀ lè wọ́ sẹ́gbẹ́ kan ẹ bá nílò ní ìsàdúrà wárápá gbé nǹkan kí pípé tó ń pè láàrin rẹ̀ ó ti tẹ́sẹ̀ àgẹ̀rẹ̀ ó ti kú lójú ọ̀nà ṣẹ̀ríà náà ẹ̀ẹ̀kan tó ń bẹ̀rẹ̀ pé yá làfíìfù ni yóò gbé fù má yá ẹwà ṣe bí fùyá fùyá ní pé fùyá láti fùyá láti fùyá láti ẹ̀dàkùn fùyá láti ẹ̀yìn tẹ́ ń gbọ́ mi nílé àwọn àfáà ti rẹ́rin lọ nílé pé ẹgbẹ́ àdẹ́wọ̀ àwọn àfáà wo ni wọ́n ń sàdúrà báyìí tí wọ́n náà bá sọ́ra ọlọ́run ní yíwọ̀ àwọn aláìmọ̀kan wọ́n sọ di ní ẹjí máa pè àwọn àyíkẹ́lá sọ ní Abdul Latif nílẹ̀ Yorùbá láti ní ẹmọ́ pè bóyá ń tọ́fà tó fi ń sí fòyà láti fòyà láti àdánwò ní o tí wọ́n náà bá wọ́ àtọ́ bá jìn sí ní ọ̀fẹ́ lẹ́jọ́rọ̀ ẹ̀dẹ́yìn tó ti yọ́ra ẹkùn mẹ́ ẹ̀ẹ̀sì àdúrà wọ́lá ẹ̀ẹ̀sì àdúrà nǹkan mẹ́lẹ̀ sí ẹlẹ́ẹ̀kejì nínú àwọn àpẹẹrẹ tẹ́ fi máa mọ̀ wípé àwọn èèyàn wọ́n ti dá àdúrà lẹ̀ wọ́n ti dá síkìrì lẹ̀ tánà bí Musa ò sì láyà tí wọ́n sí hmm. ẹ̀yìn wá sọ pé láyà gbogbo rẹ̀lẹ̀ nígbà náà bí Musa ò láyà lánàbí ma Muhammad wà láyà wọ́n ni takhsisul wuquf inda al-mubin àwọn tẹ́mà kàyà àwọn àfún yà sí lẹ́lẹ́ ìjọ àwọn kí yà sí wọ́n ni yà sí mùbínù méje níbẹ̀ nínú sóràtò yà sí wọ́n a máa dó níbi mùbínù kọ̀ọ̀kan wọ́n ti débi mùbínù kó dòwó àṣàdúrà lọ́sí mùbínù ẹlẹ́kejì ó dòwó àṣàdúrà mùbínù ẹlẹ́kẹta wà dòwó àṣàdúrà wọ́n ní báyìí

jẹ́ ọmọ pé ìtàn ní ń bá bọ̀ ọ̀rọ̀ ní ń bá bọ̀ ọ̀rọ̀ lọ bọ́rọ̀ wá òun á gé òkè ó tún gbé parí ọwá mú àárín ọwá ń ṣépè fún rẹ̀ hmm. so nípa báyìí àpẹẹrẹ kan tó nìyí jẹ́ tó fún alápẹẹrẹ kẹta òní pé ó ń bẹ́ nínú wọn tó ṣe sí pé àṣejù wọ bí eh, bí a ń ṣe ń dára àṣàdúrà àti zikì wọ́n tó bá fẹ́ sa àwọn àdúrà ọkàṣẹ́ kan òkè ẹ dákun hmm. sádùá ló ti àbọ̀ ń àwọn tí ń pọ̀fọ̀ láwọn tí wọ́n máa pé ẹ káṣẹ̀ rẹ̀ ńlẹ̀ ṣùgbọ́n ọfẹ́ ó tún sádùá kan wọ́n kò bá ń kakíní ọkàtẹ̀ rẹ̀ kan ló kì sókè yàn. Hmm. Eh, eh, ẹlòmíì wọ́n ti mọ́jẹ̀ mọ́ pé aṣọ funfun lọ́gbọ́dọ̀ wọ̀ tó fẹ́ ṣàjọ ẹlòmíì aṣọ ara mi ni wọ́n pè aṣọ ara mi tó fi fi hajj lọ́gbọ́dọ̀ wọ̀ nígbà tí gbogbo ilé nìyí kódà gbọ́ pàwọn aráàlú kan nílẹ̀ ilẹ̀ yorùbá bí wọ́n fẹ́ ṣàdúrà wọn náà fẹ́ ṣàdúrà lọ́síwájú fún lọ́wọ́ wọn ní gbogbo aráàlú kan wá sí id kálukú sì gbọ́dọ̀ wọ́n wáìtì wá ní wọ́n wá sẹ́ẹ̀tì àwọn security sábà wọnú id gbogbo ẹni tí wọ́n ti wọ́n wáìtì fún ọdẹ kọ́ wọlé wọ́n dà a ń bẹ́nu àwọn ènìyàn tó yẹ gbé ìhòhò ní ẹmọ́ta àwọn àdúrà sánà wọ́n pè nákàlẹ̀ ìhòhò lọ́gbọ́dọ̀ tí ó lọ ti rí irun lọ bá àdúrà náà irun ní kíni lọ́bà àdúrà àwọn sọ kìíní kódà ó ní mọ́jẹ̀mú kapo ara wa ní hmm. báwo wá ló ti máa ó tí ẹ lójú tí ẹlòmí ìlájọ́ kan kú tọba sí ààrẹ òsọ́jọ́ ọlọ́wọ́ bá yóò tìtì fún ní ìtọ́m bẹ́ẹ̀ nígbò ló ti rí gbogbo ládàradà yìí hmm. ìṣòro owó lọ bá ọtí ọba wà lájọ́ ọlọ́wọ́ bá owó nínú wọn lọ́wọ́ bọ́lá òfò ti wá ń sàdọ̀ hmm. gbogbo tààrù sọ́tẹ́ máa kà kún fún yín má gbà ó pé ẹ̀rọ náà máa bọ́lá òfò ti máa sàdọ̀ ọmọ ọlọ́run ni tí ó fi sàdọ̀ hmm. ọmọ ọlọ́run ni ẹ̀ máa sìn ẹ̀ tó pinnu ẹ̀ lọ́wọ́ ọlọ́rin tí máa ń ṣiṣẹ́ ẹ̀mí tọ́ílẹ̀ ìṣẹ́ bá sì bí wọ́n lè rèé pé bó lẹ́ti sí ilé ń bọ́ ẹ̀ṣẹ̀rẹ́ lè wọ́n àwọn míì lọ di sàárì lọ́sàdúrà mm, ẹ̀ẹ̀sì lè gbọ́ tà lẹ́bí ọlọ́run kankan fọ́ lọ́dí sàárì nígbà sáfẹ́ kí fún àyẹ̀wò ìjókòó ayẹ̀ ọlọ́run nígbà lẹ́bí Musa àríṣọ́lá kọ́ padà lọ búlùwà kọ̀bẹ̀rẹ̀ àdíkì láti wà rẹ̀ kọ̀bẹ̀rẹ̀ àdúrà fún ara rẹ̀ àwọn sọ fún gbogbo ẹ̀yin bàbá aládàdálẹ̀ àbíká aládàdálẹ̀ àdúrà yìí ẹ̀ńtẹ́ ń pẹ̀lú ayé wòlíì wọ̀n wọ̀n wòlíì èké náà ló kọ́ ní jẹ́ ẹ̀tí ìpìlẹ̀ yín ṣe wù lálà ìṣègì lórúkọ yín jẹ́ tọba jẹ́ típọ̀ bá ríra rẹ pé ọ wà nípò ànábì Musa a ní ọ̀lẹ́tọ̀ fún ọ tọba ríra rẹ pé ó tó ànábì Musa nípò nípò ní dárájà ìwájú ọlọ́wọ́ ọba orúkọ tó ànábì Musa àlọ́ ọ̀lẹ́tọ̀ àti dájú alẹ́ fún ara ọ̀lẹ́tọ̀ àti dájú kìlẹ̀ fún ara báwo wá ní ààrẹ nìkan tó ti déédéé ẹsẹ̀ bàtà bàtà bàtà tánàbì Musa àdéṣọ́lá ààrí sí wọ̀n tó ṣe dédé rẹ̀ hmm. ààrí wọ̀n líyàn tó ṣe dédé rẹ̀ lásìkò tá a wà nímọ̀ tó ti bẹ́ẹ̀ ni a tó ń dájú ààrẹ fáwọn ènìyàn ẹgbóyà ń dá zikiri lẹ fáwọn ènìyàn wọ́n ń pe zikiri wọ́n ń ṣàfihàn zikiri ní ìsìn zikiri ọ̀fà zikiri ìlọrin zikiri ìwò zikiri ìwà wọ́n ń ṣàfihàn zikiri ní ìsìn àdúrà bíbá àdúrà bíbá ọlọ́nkọ́sà rẹ̀ nínú àwọn ọ̀rọ̀ tí ọlọ́wọ́n bá wá bá níbi Musa sọ tí Musa náà fi ń dá ọlọ́wọ́n bá lóhùn àwọn kò mú òkun ọ̀rọ̀ kún bẹ̀ nínú àwọn kò mú òkun ọ̀rọ̀ tí ń bẹ́ńbẹ̀ yìí tá a ti sọ bí mẹ́ta sẹ́yìn òun náà ni kókó ẹlẹ́ẹ̀kẹrin tí ṣe àǹfààní ẹlẹ́ẹ̀kẹrin tí hadith táwọn ìsàgbéyàwó rẹ̀ sókò sínú kí ni nǹkan náà òun náà ni ọ̀rọ̀ tí arábì Musa sọ pé ìwọ lọ́wọ́ ọba fún mi ní nǹkan tí ń ti máa ṣe zikiri tí ń ti máa fi ṣe àdúrà ó ní ya Rabbi allimni shay'an azkuruka wa ad'uka bihi onírẹ̀ ọlọ́run bá ìrìlúwa fún mi ní nǹkan kọ́ mi ní nǹkan tí ń fi máa ṣe zikiri rẹ̀ tí ń fi máa rántí rẹ̀ Mm-hmm. fún mi ní nǹkan tí ń ti máa pè ọ́ ìmọ̀ ṣàdúrà ìmọ̀ pè ọ́ ìmọ̀ pè ọ́ àǹfààní tá a fẹ́ mú jáde ń bẹ̀rin ni pé ǹjẹ́ ní ìyàtọ̀ ń bẹ láàrin àdìkiri wà dùá tí mm-hmm. ká máa fi díkiri káàtì máa ṣàdúrà tí ìyàtọ̀ ń bẹ mm-hmm. àbí nǹkan kan náà ní méjèèjì àdúrà tàà fi máa tọrọ àti àdúrà tàà fi máa ń ṣèjọsìn gbogbo ẹnikẹ́ni tó bá rántí ọlọ́wọ́ ọba ó ti ṣe àdúrà bóyá àdúrà ìjọsìn lákòóso ń ti ọ̀wọ̀ àárùn fọ́mọ ẹ̀dẹ́ ènìyàn pé kó ṣe àdúrà àyàfikọ́ rántí ọlọ́wọ́ ọba pípẹ́ ń tọ́ fẹ́ sọ̀rọ̀ nǹkan lọ́dọ̀ rẹ̀ rí ọ̀gbọ́n mọ́dà rúkọ́ ẹ̀ ó wà níwájú gọ́ọ̀nà àti president kọ́ a máa rí pé owó ilé aṣọ iṣẹ́ ọ̀sọ́ yí pé gọ́ọ̀nà pírẹ́sidẹ̀ntì ẹ fún mi nílé ẹ fún mi ní aṣọ ẹ̀rì pé wọ́n bù kí ní tí ọ́ hmm. bẹ́ẹ̀ ẹnìkan ò lè ṣàdúrà kó tọrọ nǹkan lọ́dọ̀ ọlọ́run ọba láì ní máa rán ti ọlọ́run ọba ilé ìfi wa yí pé méjèèjì jọ ń rìn papọ̀ ẹnikẹ́ni tó bá ṣe ìrántí ọlọ́run ọba ó sì ṣe àdúrà ẹnikẹ́ni tó bá ṣe àdúrà kò lè rádúrà sí láì rántí ọlọ́run ọba hmm. náà ilé ìṣẹ́yà pé àdúrà yìí kò sí àwíjàre fẹ́ni kankan láti máa ṣe àdúrà tuntun tí mm-hmm. kò sí pé kó jẹ́ pé àdúrà tó bá ṣe rí àwọn oná ni àwọn máa ṣe náà kókó ẹlẹ́ẹ̀karùn tó tún wà nínú hadithi tó já ń òun náà nínú àwọn kan pàtàkì kódà ọba nǹkan mm-hmm. òun náà ni wípé inú ọ̀rọ̀ ní kọ́ọ̀lá ọlọ́run bá ń dá Músá lóhùn pé yá Músá ìrẹ́ Músá La ilaha illallah. Máa sí la ilaha illallah. Kọ́ọ̀lù. Ànábì Músá wá dáhùn fún olúwa mi. Kullu ibadika yaquluna hadha. Gbogbo àwọn èèyàn ni wọ́n mọ̀ sí la ó ti wá jẹ́ tó bá jẹ́ sí pé irú táwọn ará ayé ń wí lò fẹ́mi náà. Kullu ibadika yaquluna hadha. Gbogbo ayé ni ń wí tó ní máa wí. Hmm. Àǹfààní tí ń bẹ lára kókó yìí náà ni gbólóhùn tára bí mo ń sá sọ pé gbogbo èèyàn gbogbo èèyàn ní sọ la ilaha illallah. Gbogbo àwọn tó jẹ́ Mùsùlùmí ní ṣe kí ní ṣe láàrin. Àwọn àǹfààní tí ń bẹ láàrin ọ̀pọ̀ àkọ́kọ́ ó fi ń yé wa rí pé àánú ọlọ́run ọba lórí àwọn ẹ̀dá ẹ̀ bí ìkẹ́ ọlọ́run ọba ti kárí wa níbi ìjọba ọlọ́run ọba lórí àwọn ẹ̀dá ẹ̀ bẹ́ẹ̀ náà ni ìkẹ́ ọlọ́run ọba kárí wa lórí báṣì máa jọ́sìn fọ́lọ́run ọba lórí àwọn ẹ̀dá ẹ̀ tẹ́mọ̀ pé ìkẹ́ ọlọ́run ọba lórí àwọn ẹ̀dá ẹ̀ lórí bó ti ń dá wa bó ti ń rìn wa bí ti ń fún wa ó ayé òòrùn ràn kárí ayé ni òjò ń rọ̀ kárí ayé ni ilẹ̀ gbogbo nǹkan tí ń wáyé kárí ayé ni tí ń jọjọba rùbùbíyà ìjólúwa ìjólúwa olúwa bó ṣe kárí ilé kárí oko ni ọlọ́run ọba tó wá jẹ́ kíta òhìdù náà jẹ́ kárí ilé kárí oko ẹ̀yìn pé lágbára jù Nàrí Musa sọ pé kúlò ìbádíkà yàkúlòna ààbà. Àrí Musa sọ pé láàrínlẹ́ ọ̀wọ̀n tó bá hùn, ọkàrí ilé kárí oko ni. Láìpẹ́tẹ̀ lè ní kí mọ́ ààrẹ̀ ń bí ọ̀pípò fún mi rẹ̀kẹ́. Èmi náà mọ̀ yẹn tẹ́lẹ̀. Àánú Ọlọ́run ní ni pé Ọlọ́run ti fún a ní bó ṣe fún a ní nǹkan tá fi mí láyé tó surplus tọ́pọ̀ ju ń tá a lọ. Bẹ́ẹ̀ náà lọ jẹ́ kí láàrínlẹ́ ọ̀kárí ilé kárí oko.

ọ̀rọ̀ yẹn tún fi ń yíwa yí pé lákòókò tí ànábì Mùsá ń bẹ láyé ni gbogbo mùsùlùmí ìgbà náà wọn ò ní zikiri mi ìtìyàn máa ń ṣe tó tó láàrin gbogbo Mùsá pé kullu ibadika yaquluna kò pé báàdù gbogbo àwọn mùsùlùmí ìgbà náà yaquluna gbogbo wọn ní ṣe láàrin eléyìí ti yíwa yípe láìláìláwọ̀ ọgbọ́dọ̀ fọ́nká àgbọ́dọ̀ fọ́nká tàwíìdù nìyí ọdọ̀ ọ̀nà yàn fún gbogbo akásíṣẹ́ ti tàwíìdù yìí gbogbo èèyàn ẹ̀sìn lẹ́tọ̀ lórí rédíò kútùbà ẹ̀dẹ́ lórí tàwíìdù sẹ́mínà ẹgbẹ́ lórí tàwíìdù ẹ̀dẹ́ gbogbo èèyàn ọmọ túmọ̀ láìláì kí ẹ̀sìn káfí lò Hmm. nínú ṣe wọn kò ní wọ́n bẹ̀ nínú hmm. ọba wọn kò ní wọ́n bẹ̀ hmm. nínú ọkàn wọn kò kódà ara okú kò gbọ́dọ̀ sọ fàlà ìlànà ó gbọ́dọ̀ sọ plus dídí pé àtàrà okú àtàrà lé bákan náà láàrin níbi láàrin láàrin torí pé ànábì Mùsá pé kullu ibadika ẹn kò pàrà lé nìkan kò sì pàrà okú nìkan kò sì pọ́mọdé nìkan kò sì pàgbà nìkan gbogbo èèyàn ní ń ṣe láàrin láàrin lọ́lọ́ torí pé tó jẹ́ kí gbogbo ayé ọmọ awí ni pé tí ìbá ti pín nǹkan kan bẹ̀rẹ̀ aláìlá lọ tó jẹ́ kó ìsì láti máa wí kọ̀bá tí ìsì láwọn láti wí ẹni pé ọlọ́run ọba sọ gbólóhùn yẹn di ọ̀run kò sì mọ́jẹ̀mọ́ fún kókà tó ṣe láìlá lọ́wọ́ pé agbọ́dọ̀ sàlùwàlà kò sì mọ́jẹ̀mọ́ yàní ní sọ pé tọba sàlùwàlà wò lè wí o ṣùgbọ́n kì í ti mọ́jẹ̀mọ́ rẹ̀ bákan náà ẹni kí n ṣe táàkì lórí láìlá lọ láìlá lọ ọ̀sán owó tó ṣe lọ́fẹ̀ẹ́ gbogbo ọba lè ṣe máa ṣe ń sọ bákan náà àwọn láti mẹ́fẹ́ láàrin lọ ní pé kò gùn la ilaha illallah ó dùn òwú lẹ́nu mọ̀ yá sọ̀rọ̀ nùtùkù ha mm. káwí lẹ́nu ó yìí sí wọ́n náà wí la ilaha illallah àwọn onímọ̀ gan wájí àwọn ní gbogbo harfu látọ̀nà ọ̀fún mm. látọ̀nà ọ̀fún wọ́n náà tó máa tẹ̀jú wí dìrẹ́dà orí gbogbo harfi ní mẹ́rin láìláhàlá orúfùkín harfi láti jawfiyya inú ọkàn inú àyà ọ̀nà àyà ní tí ń wá kò sáárà kí ètè mẹ́ wọ́n ní kódà ọ̀rọ̀rùn fẹ́ tó bá fi láìláhàlá kéte rẹ̀ méjèèjì ọmọ gbàrà wọn kájẹ̀ pé ọlọ́run dáwọ̀ ò létè àbíkẹ́ ní kan bẹ́ẹ̀ ti rẹ̀ hmm. tí ó wà rí. àwọn bá àwọn kankan tọba bẹ yín èèyàn àwọn lẹ́tà kan wà tó yìn lè pè ó lè pè tí má ti yìn ọ̀kan rẹ bá kán kò sì sí inú láìlà ìrọ̀lọ́ bẹ́tẹ̀ rẹ bá kán ó lè pè bí kan pè dá eight lọ́wì ó lè pè bí dáadáa ah, wá wò ó láìlà ìrọ̀lọ́ kò sára sí ètè mi kò sí lẹ́tà ètè níbẹ̀ di tọ́rọ fọ́n kálé ọ gbọ́dọ̀ rọrùn fún gbogbo èèyàn láti pè mẹ́rin kárí lé kálé ọkùnrin gbogbo ní gbogbo lẹ́tà sí mẹ́mbẹ̀ inú ọkàn náà ní tiwọn wọ́n ní bákan náà tàbá wílá ilaha illallah láti bẹ̀rẹ̀ dókun kọ̀sọ́ mẹ́mbẹ̀ hmm. kí ni mo fi ọmọ yìí kọ̀sọ́ mẹ́mbẹ̀ ìtẹ́kù ìlọmọ ẹni point wọn ò fà kò sí ọmọ láà ọmọdà mẹ́ ìlàáhà ọmọdà mẹ́ ìlà ọmọdà mẹ́ wípé ẹlọ ọmọ pé ọlọ́run ọba olórogún ah, ẹni tó bá ti lọ́mọ lára ológun nù rẹ̀ wípé olórogún náà ààrẹ Musa ọlọ́mdà lóhun pé yá Musa láwọn amúnásámá wá sí sábà wà àmìrọ̀hún náà ráìrí wà láàrọ̀ bí i sábà fi kífà wàlá ìlàhà ìlàhà ìlàlọ́

ولا إله إلا الله لا إله إلا الله نروى النوس وكيجي كل هذا ما لت بهن لا إله إلا الله لا إله إلا الله يتري لك wọ́n sọ mọ́ pé láìlá láàrín mẹ́ta ò mẹ́rin ò méjì ẹyọ kan láńsọ́rọ̀ rẹ̀ bí ó wí bí ọ̀rọ̀ yìí yóò wọ́ lọ sí bí nǹkankan iná ní kókó ẹlẹ́ẹ̀kẹfà oní àní wípé yọ́ máa pọ̀ kì sí pé zikiri tó dáa jù tàbá ní zikiri tó dáa jù ẹ̀bí wá ní mọ́tò tó dáa àwọn tó lówó láyé wọ́n mọ̀ ilé tó dáa àwọn ọlọ́lá ayé mọ̀ ìlú tó dáa àwọn olówó ayé mọ̀ aṣọ tó dáa àwọn olówó ayé mọ̀ bẹ́ẹ̀ náà ni àwa ẹlẹ́sìn àwọn yẹn káwà náà máa wéyìn tó dáa jù ká ìgbàwà náà máa máa fi gbogbo ẹ̀ gbogbo ẹ̀ náà wọ́n máa ti gbogbo ẹ̀ náà sùgbìn tó dáa jù máa lò ẹgẹ́ bá wọn ará ayé náà ti ń wáyìn tó dáa jù wọ́n tó já àfáà náà máa wéyìn tó dáa jù nínú ìjọsìn máa wéyìn tó dáa jù nínú ọ̀run kíkí máa wéyìn tó dáa jù nínú zíkìrì ṣíṣe máa wéyìn tó dáa jù nínú ààwẹ̀ gbígbà ìyẹn lọ látàwà náà gbọ́dọ̀ ní bá àti ẹ̀lú wáyé asálẹ̀sìn àwọn náà máa kó fàtà a ma gbóhun gbólóhun yí pé láàrín lọ́lọ́wọ́ fáwọn a ma gbóhun mẹ́ pé ah zikiri ma lọ́lá púpọ̀ tún lọ́wọ́ lọ́lá jù ní àgbẹ̀lọ̀ sọ́rẹ́ ṣùgbọ́n a ma sọ pé nínú àwọn zikiri tó lọ́lá jù náà ní kókò ẹlẹ́kẹfà ó náà ní pé ní àwọn gbólóhun nínú zikiri tó lọ́lá jù nínú àwọn zikiri tó lọ́lá sábì àwọn lápè a sọ pé òun lọ́lá jù nínú àwọn zikiri tó lọ́lá jù ó náà ní láàrín láàrín lọ́wọ́ wọ́n sọ̀rọ̀ àwọn bídà tí máa sọ wọ́n ní wọ́n wà dá ah, onílára lọ́gbọ̀n ló fi jẹ́ sí nínú bẹ́ni wọn tí ò kí wọn mm-hmm. èmi ọgbà ọ̀rọ̀ mọ̀lọ́nà ẹ̀yà ni ọlọ́ hajj ẹ̀yìn yìí ráìrì lẹ́mọ̀ tí ẹ̀yìn lọ hajj kí ni ọlọ́ ìsìlá má ti láàrín láàrín lọ́wọ́ ẹyọ kan ó gbé hajj ẹgbẹ̀rún rẹ̀ mi níwà mm-hmm. máa halẹ̀ máa wọ̀nyí àìmọ̀kan ní dọ̀ọ́lá mú tọ́ bá ń gbọ́ mi ò rẹ̀ bí ọwà náà ti ń sọ gbogbo àwọn aríkìrí kan wà lọ́jọ́ tí pé àkókò tí wọ́n bá ní ẹran rẹkọmẹ́ndì ẹ̀fà abíká sí tààrà sí láìláì lọ́wọ́ nígbà náà àgbà lápòjúwé nìsí tí ẹ ti ń pèrún bá ń pèrún lọ́wọ́ tó bá ní Allahu akbar Allahu akbar tí wọ́n wá sọ pé láìláì lọ́lọ́ sọ́gbà àbí ọgbà kọgbà ẹni tó wí ní kọ́ wí pé Allahu akbar Allahu akbar ẹgẹ́ bí ẹni tó ń pèrún bá ṣe wí lákòókò tẹ́ ń pèrún lọ́wọ́ ni nì láìláìláwọ̀ ọ̀lẹ̀ látókò owó ìntẹ́ tí ń pèrún wù tọ́ bá kí oòrùn tán ọ̀sálámà tán asàfùlọ asàfùlọ asàfùlọ mẹ́tẹ̀ẹ̀ta ni tọ́ bá ti láìláìláwọ̀ 1 million dípò asàfùlọ mẹ́tẹ̀ẹ̀ta ni kò sí dédé asàfùlọ ẹ̀yọ̀kan mẹ́rin ọ̀tá ìkó sí ìmọ̀ nìyẹn o yìí máa fa fèrè ìjọba ti rádìí ìsìnká afdọ́lù díkẹ́ láìláìláwọ̀ ẹni ọwọ́ apá gbogbo ẹ̀ papọ̀ ọwọ́ àwòye ti gbé kí lọ́fà tó fi rí bẹ́ẹ̀ tó fi rí bẹ́ẹ̀ ìnígbà àmà sọ pé ọlọ́lá ni àwọn náà wọ́n ti kiri tó lọ́lá ni kò wọ́n tẹ̀sí pò ló ní ọ̀lá náà ẹ̀rí wa lórí pé la ilaha illallah ọlọ́lá gẹ́gẹ́ bó ti wà nínú hadith tàǹkà lọ ṣùgbọ́n ó dáa ká tún fi hadith ní ìgbé lẹ́sẹ̀ ó náà ní hadith tí Abdullah ibn Amr tó wa. قل خير الدعاء دعاء يوم عرفة وخير ما قلت أنا والنبيون من قبلي لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير إليه تاتوا وين أتكون كمان أم حمد داني هذه أتم على كل شيء قدير أتم وحده لا شريك له أتم له الملك أبا أوكي نلطق kọ̀dá wá ní láìdá láwọn nìkan annabi sọ́nà hadithi sallallahu alaihi wasallam imam ahmad àti tirmidhi ni wọ́n gbà ọ́lẹ̀ dá hadithi ọ̀dá min khairu du'a àdúrà tó dáa jù náà ní àdúrà du'a àfà ọwà rí tí èmi àtàwọn ànábì tó ṣáájú mi máa rí lára àfà hadithi láti hadith láti ṣẹ̀rí pé gbogbo àwọn ànẹ́bí ọlọ́run ni wọ́n ti kí ni. ìgbà ànábì sọ pé àdúrà tí ni àtàwọn ànẹ́bí ọlọ́run tó ṣáájú mi ìta sí tọ́ dáa jù ládùúrà níbo ní àti sí àràfà náà náà àràfà àdúrà tá a sí tọ́ dáa jù náà ní kí ni la ilaha illallah ló fi jẹ́ sí pé wọ́n rẹkọmẹ́ndì zikiri fún àlọ́jọ́ àràfà ẹni tó bá ti lọ hajj tó bá ti jọ àràfà ní tí wọ́n máa wíjù ní la ilaha illallah wahdahu la sharika lahu lahul mulku wa lahul hamdu wa huwa ala kulli shay'in qadir náà kókó ẹlẹ́ẹ̀kejì tó ń bẹ nínú hadithi tàbí fẹ́ gbéyàwó ó láàrin wípé ẹnikẹ́ni tó bá fẹ́ fi la ilaha illallah sí àdúà àbí zikiri gẹ́gẹ́ bí kí ni mo wí tọ́ ọba ti gé nǹkan kan hmm. kú òun bẹ́ẹ̀ tí mà pé ìwòtúwì lóhun wí òòṣe hmm. díkìrí hmm. ilé ìjọ́jẹ́ ká máa ń pàkíyèsí àwọn tí wọ́n máa ń fi Allahu Allahu Allahu tí a fi jẹ díkìrí tí wọ́n gbà lóhun ọ̀gbà wọn ọ̀gbà ẹ̀sì orúkọ lọ ní jẹ́ Allahu lóòótọ́ ṣùgbọ́n èyí dá pé èèyàn wọ́n máa ń fi kábíyèsí kábíyèsí ò kábíyèsí ò ìwọ́n náà ó kọ Abdullah Abdullah Abdullah Abdullah ó ti sọ́dá àwàdà gan mi yóò gbèsè kọ́ mi náà lọ́wọ́ sọ di yẹ̀yẹ́ báyìí náà ọ̀pè mí ọ̀sọ̀ntọ́ ọ̀fẹ́ òyìn mí ó kọ́ mi náà sọ́lọ̀ ńdá ó ti ẹ̀tún láyà ẹnu rẹ̀ sì tún gba orúkọ mi lẹ́ẹ̀kan náà báyìí ó rí pé láà ìláhà kìíní kan sáájú ẹ̀kú tó ti pé ilá Allah nàbí Allah, Allah, Allah, Allah. Ẹ lójú tí ẹni tẹ́ kò nítumọ̀ torí pé sẹ́ńtẹ́ǹsì sí Allah tó bá ní Allah ọkàn sọ pé ọlọ́run bí ẹ̀nà bí ọlọ́run ọlọ́run ọlọ́run ọlọ́run ọlọ́run ọlọ́run ọlọ́run ọlọ́run ọlọ́run ọlọ́run ọlọ́run ọlọ́run ẹni tó ń pè nǹkan nì yóò ti máa wò pé ó ti sọ mí di yẹ̀yẹ́ ó sọ mí di yẹ̀yẹ́ àwàdà ni bẹ́ẹ̀ náà nígbà tá ní ẹ ti ń fi Allahu lásán tí ọba ti wí la ilaha illallahu délẹ̀ tó lánàá bí Mùsá ò sí Allahu ní tiẹ̀ la ilaha illallahu ló fi ṣe díkì nígbàtà alẹ́ ní ṣe ọ̀gbà bọ́ wà lè ń sọ pé hù hù hù hù hù hù ẹ̀dín sunkún wọ́n bẹ̀ hù kọ síra ń pa rẹ̀ láwọn ìran wọn yẹn àwọn tó jọ wọn kìtàbù lè hù lẹ́mù kìtàbù àlè <laughs> nǹkan dé nǹkan dé Ẹgbẹ́ Hu Hu hùwà hùwà hùwà hùwà hùwà wà di Hu Hu Hu Hu Hu Hu Gbogbo ẹnikẹ́ni tó bá rántí ọlọ́run pẹ̀lú Hu lásán, ẹsọ mọ́ pé bídí àníntí ọ. Hmm. Ẹsọ mọ́ pé èsì sọnù. Eh, ẹni tí bá sì ń ṣe bẹ́ẹ̀ kọ̀ rántí ọlọ́run. Hmm. Nǹkan ní ẹni tí ó bá sì pè ọlọ́run ọba nǹkan ní ní ń pè ní. Hmm. Eh, Lóbi jẹ́ tí pé ní a bá ti Hu ẹ̀mí máa ń lò wọ́n.

náà kò sí ẹ̀ní ìdíkà máa bá wọn sọ àwọn àyà àwọn àyà wọn bá tún bá wọn sọ nígbà tí wọn tún sọ̀rọ̀ ẹ̀ka lẹ̀ náà ṣùgbọ́n a sọ fún ayé pé àwà láì sàfihàn kùrán ní ayé bá ń anta wàkà wà ìyáka kí ló dé tẹ́ẹ̀ fi máa fi áńtà náà fi áńtà áńtà áńtà áńtà áńtà sí áńtà ní òsì ń ni kí lẹ́ẹ̀ máa sọ pé ka ka ka ka àbí ká náà òsì ń bẹ̀ ni kí lẹ́ẹ̀ máa sọ pé ìyáka ìyáka ìyáka ìyáka náà bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ọlọ́run náà sì ń bá wí kí mo gbé dákọ̀ ọmọ yára mi tọba ti dìsọ́fìn ẹ̀sì ti jùlẹ̀ ìsọ́ ìnà ọ̀nà pátápátá ní ọ̀nà ìṣù ló jẹ́ sí pé ẹni máa ń lò wọn ẹni ìṣù máa ń lò wọn ẹlòmí ọjà yọ fàṣọ ọmọ rẹ̀ lára ẹlòmí ọjà kúnú wọn torí pé ó ti ṣe nǹkan tí kìí ṣe tọ́lọ́wọ́ ọba àwọn ànábì ọlọ́run àwọn sàbí ànábì àwọn àfáà gidi ìwúlẹ̀ gbọ́tẹ̀ ìgbé ẹ̀mí lórí àwọn tó ẹkẹ́ ní ìlú gan-an àwọn ànábì mú sáà ẹ̀mí òdò wọn tó ń gbọ́ ọ̀rọ̀ lọ́n tọ́lọ ń bá wọn sọ̀rọ̀ àwọn ànábì wà sọ́lọ̀ ẹni wọ́n gbọ́ dípé ẹ̀mí ó lò wọ́n gbé wọ́n wá dákún ọ̀rọ̀ àmọ́ kankan náà kókó ẹlẹ́ẹ̀kẹjọ tó wà nínú ọ̀rọ̀ yìí pẹ̀lú àyílẹ̀ ìgbà kára sọ náà ni pé nínú àdéhìsì yìí afẹ́fà kò mú okùn ọ̀rọ̀ kan jáde tó sọ wípé láwọn ẹ̀nà sàmà wà ti sábà wà á ọlọ́run ní gbogbo ti ní sábà méjèèjì àti ti nínú yàtọ̀ sí mi ọlọ́run ọba gbónà tọ́lọ́wọ́ bá sọ pé yàtọ̀ sí mi ọlọ́wọ́ ọba ẹni ó fi yé wa yí pé ọlọ́wọ́ ọba kò sì sọ pé yàtọ̀ sí mi ọlọ́wọ́ ọba nígbà tí ń sọ̀rọ̀ ọlẹ̀ ó fi yá pé ń bo lọ́wọ́ ọba wa ẹ̀dá mi lóhun òkè lọ́wọ́ ọba ẹnu rẹ̀ náà gan yẹ kó wọ́ sẹ́gbẹ́ kan kọ wá ẹni ọlọ́wọ́n bá sì mọ̀ èèyàn yóò orí yìí kú púpọ̀ ló fi kíra rẹ̀ débi tó yẹ kíra ẹ̀ lè gbé èmi tẹ́ ń wò ń bó mọ́ wà ó mọ́ wà wọn náà kùrán sọ́lọ́tò mọ́ Do you feel secure that he who is over the heaven, Allah, will not cause his heart to sink with you and then he should quit. Àmì I mean to bí sàmà, ẹni tí ń bẹ̀yìn sàmà, ta ló ń tọ̀ Allah, àwọn àdísì náà pọ́tẹ́ ma máa kí gbẹ̀yìn afáàtẹ́ ń gbọ́n nínú ẹgbẹ́ rẹ̀ hàmú máa ń fi làárùbì yàrá hàmù kún máa ń fi sàmà. Ẹni gbogbo ẹ̀ náà lẹ̀ máa kí tẹ́ bá lòdì, ìbúlẹ̀ jù túmẹ̀ sí, tẹ́wẹ́ ọ ń bẹ ìmọ̀ rẹ̀ kárí ilé kárí oko ni agbára rẹ̀ ṣùgbọ́n gangan záàtù rẹ̀ kò sí lórí ilẹ̀ ìmúlọ́wà sọ̀nà záàtù ọlọ́run sáàtì sáàtì ohun gangan òkèlọ́wà náà gbogbo agbára rẹ̀ ìmọ̀ rẹ̀ gbogbo nǹkan ní rí gbogbo agbára rẹ̀ ọkàrí ilé kárí oko ni ṣùgbọ́n gágá òkè lọ́wà tó lọ wọ́sá tó faratir ayà kẹwàá ọlọ́wọ́ bá sọ pé máa ń kánà kánà yuridu al-izzata والذين يمكرون السيئات لهم عذاب شديد ومكر أولئك هو يبور So have a desired honor, power and glory. Mm. Then to Allah belong all honor, power and glory. And one can get honor, power and glory only by obeying and worshiping Allah alone. Bẹ́ẹ̀ bẹ́ẹ̀. To him ascend all the godly works. Bẹ́ẹ̀ ó bá bẹ́ẹ̀ náà mo fẹ́ lò. Ó ní ọ̀dọ̀ ọlọ́run ọba ní gbogbo ìṣẹ̀lẹ̀ rí ń gòkè lọ́ba. Hmm. Iṣẹ́ rẹ̀ rẹ̀ ìgbọ́n gan tó bá ń tẹ́wọ́ àdúrà. A ò kọjú ọwọ́ àdúrà rẹ̀ sílẹ̀ lẹ̀. Hmm. Àfáà ń sọkúsọ yìí, ò lọ túbá Ìgbẹ̀ hmm. ọlọ́wọ́ bá ń bẹ gbogbo ayé, gbogbo ayé ló ń gangan wà, wọ́n bẹ ti kú sí wọ́n. Wọ́n sì ní ọ̀sá àdúrà kò ní tẹ́wọ́ sílẹ̀, kò ní tẹ́wọ́ síwájú báyìí, òkè ni ó tẹ̀wọ́ sí. Ẹni tó rí rẹ̀ òkè ni kó tó máa sọ̀sọ́kùsọ báyìí. Ẹ̀bú ẹnìkan ti ń sàgbàtọ̀ á tẹ́wọ́ lọlẹ̀ báyìí, ilẹ̀ rẹ̀ lọ́wọ́ bá wá, ẹ̀gbẹ̀rẹ̀ lọ́wọ́ bá wá, òkè náà ni kódẹ̀ ẹranko gan mọ̀ kàn ó kìlẹ̀ lọ́wọ́ bá wá, ẹranko lọ́wọ́ sínsìn, àbí, lọ́wọ́ sí báyìí ó rí pé kì í wọlẹ̀ òkìní ọ̀bùrí sí náà a ní àwọn àdíìsì tó pọ̀ tó yẹ pé ó jẹ́rìí pé òkìní ọlọ́wọ̀n bá wà so àdíìsì ó fi rinlẹ̀ fún wa pé àkíkọ̀ níbo lọ́wọ́n bá wà gangan òkè lọ́wà náà olùgbọ́n mi alápọ̀lẹ̀ ìlẹ́yìn ìgbà tí anábì Musa ti gbọ́ láti bẹ́ fún la ilaha illallah yìí kí ló ti so rò pé anábì Musa yóò fọwọ́ kékeré mú so yí pé kò ní mọ̀ túnmọ̀ ẹ̀mọ́ náàmù wọ́n náà sí mọ̀ pé àlẹ́bì Mùsá ọjagun àìsàràn ọjagun orin ìgbésí ayé tó lọ́kọ̀lọ́kọ̀ lọ ṣùgbọ́n straight padà orí hmm. challenges ṣùgbọ́n borí padà ó fi yíwa yí pé tẹ́ bá ní kíláàsì rí tí àlẹ́bì Mùsá lò tó fi bẹ̀rẹ̀ tó fi ṣẹ́gun tó fi láti yọrí tó fi gúnlẹ̀ sí ìbùtí ayé òun náà ní kíni. La ilaha illallah. ká tójú bọ ìgbésí ayé ànábì Mùsá àti pé kí lọ́nà àbáyọ tó gbà tó fi jáde kónú àwọn lọ́nà àbáyọ olórí ọ̀tá tí a lóbi Mùsá ní lẹ́yìn iṣẹ́ ìpọ́n oní ẹ̀mí kí ni ṣẹlẹ̀ ẹ̀mọ́ni olórí ọ̀tá tí a lóbi Mùsá ní lẹ́yìn iṣẹ́ ìpọ́n kí ló kọ rẹ̀ tí wọ́n bá ti ẹ̀bí ọ́ léèrè pé kí làṣírí kí lágbára tí ànábì Mùsá lò tó hmm. fi jẹ gàba tó fi borí Fáráò hmm. máa sọ fún wa pé àṣírí rẹ̀ ń bẹnu àyàtà fẹ́ kà tàbá ta áyà yìí hmm. tọba wà sí rẹ̀ ọmọ pé gbogbo rẹ̀ náà kọ́kọ́ dé aláìláha ní ọ̀rọ̀ ẹnu ah. ní àjọ kà ní ṣẹ̀ṣẹ̀ṣẹ̀ yẹni pé ìwọ náà ọ̀tá tó rí kó nítorí ilé ayé tó alásìkò tá a wà yìí kò lè tó Fáráò kódà kò tó kò tó bàtà Fáráò kódà kò tó kò tó kò tó ìkànnà Fáráò نعم سنة القرآن سورة يونس 88 89 أولا وبا وقال موسى ربنا إنك آتيت فرعون وملأه زينة وأموالا في الحياة الدنيا ربنا ليضلوا عن سبيلك ربنا اطمس على أموالهم واشدد على قلوبهم فلا يؤمنوا حتى يروا العذاب الأليم قال قد أجيبت دعوتكما نعم And Moses said, Àlọ́bì Mọ́sá, ó ọ̀rọ̀ tí ń sọ yìí láfẹ́ fi ma agbára tó lò agbára fẹ́ lórí Mùsá lò tó fi borí Fáráò ah, àkọ́lá Mùsá àrẹ́bì Mùsá sọ wípé Rabbana máa túnmọ̀ our Lord tó wílẹ̀ ẹni mm-hmm. Rabbana our uh-huh. mm. you have indeed bestowed on Pharaoh and his chiefs mm. oníwọ̀ ọlọ́run ọba ìwọ̀lú fún Fáráò Mhm. àti gbogbo àwọn ẹmẹ̀wà àwọn mínísítà eh, àti gbogbo àwọn baálẹ̀ tó kó sábẹ́ àti ọba tó kó sábẹ́ mm. Mm. wọ́n ló fún wọn ní ọ̀ṣọ́ àti mm. owó ẹ̀rọ pé owó tí a fi sáyé àti agbára tí a fi sáyé kò fún wọn wọ́n sì ń sáyé náà ní òbí lo àìsàbí ìlẹ̀kì. and they may lead men astray from your parents. Nígbà tí Musa wá fẹ́ bẹ́lọ́n láàrin ni, ó ti kú ti pé Rabbana lẹ́ẹ̀mejì lẹ́ni. Mm-hmm. Rabbana ọ̀kọ́lá Musa Rabbana Rabbana kejì nù. Ah, Alákọ̀ọ́nù, ẹlẹ́ẹ̀kejì ni pé Rabbana li yudillu an sabilik. Our Lord, that they may lead men away from your path. Ẹlẹ́ẹ̀kẹta wa uh-huh. Our Lord, olúwa wa mọ́ àwọn afẹ́ wé rọ́bà ní ẹlẹ́kẹta òwò nílà káyẹ̀ ni ó rí pé súnà nẹ́bí sọ́lọ́lọ́ ọ̀rọ̀ pé a máa rìpíìtì àdúrà lẹ́ẹ̀mẹ́ta sọ́lọ́lọ́ máa tún wí lẹ́ẹ̀mẹ́ta wá mú hikima ìjáde kó ní ojú àdúrà Musa náà ọmọ ọgbọ́n àtòyí jáde ó rí pé ó ní wà kọ́ra Musa rọ́bà náà olúwa wa ẹlẹ́ẹ̀kejì rọ́bánà rí orílò àǹtàbí ẹlẹ́ẹ̀kẹta rọ́bánà tó mẹ́ta ara mọ̀ èyí ṣe tí mú sápà rọ́bánà láàrín èyí tí ọ̀pá rẹ̀ lẹ́ẹ̀mejì èyí tó wulẹ̀ mẹ́ta nígbò wulẹ̀ mẹ́ta yìí ó fi wáyé pé ó rí pìtì ẹlẹ́mẹ́ta nígbò wá wulẹ̀ mẹ́ta tán tó wá ṣe àdúrà tó ṣe lórí àwọn tí ọfẹ́ kọ́nà wọn bọ́ mú kí lásàtọ̀ lọ́wọ́ fún kọ́ọ̀lù ọdí ojú bá dá àwàtùkú mà. aláṣẹ bẹ́ẹ̀ lè the invocation of you both is ọlọ́run ti gbàdúrà yìí kí ló fi gbé ọlọ́run ọba rọ́bàlá ọlọ́run ọba sì ti fún ní àlàyé nínú hadith kàkà lẹ́tẹ̀rẹ̀ pé ó ní ìwọ ọlọ́run kọ́ mi ní nǹkan tí ń fi máa rántí ẹ̀ tí ń sì fi máa bẹ̀ ọ́ wọ́n wá bíra eléyìí dé ní musa lè ṣàdúrà láàrin láìlú láìlú láìlú lọ ó ti lè láìlú láìlú lọ ọwà fi rọ́bàlá rọ́bàlá yìí àwọn túmọ̀ sí kíni Nígbò fi bẹ̀lọ́ ilẹ̀ mẹ́ta, ọlọ́run ti ní òjí bá dà àwọn tuntun. Verily, evocation of you both is accepted. Eh, ìtàn kí fún ẹni bọ̀ wà ní pé kí ni àṣírí tí a mẹ́lọ Musa aláìsàrí tó lò. Hmm. Hmm, kí lágbára. Kó lè bá yíwá dáadáa, ẹjẹ́ ká lọ mọ̀ pé sórí àwọn ọ̀gá fún ara rẹ̀ hmm. nígbà tó mọ̀ àṣírí tí ń bẹ lọ́dọ̀ Musa. Tọ́mọ̀ àṣírí tí ń bẹ lọ́dọ̀ Musa, tọ́mọ̀ pé la ilaha illallah èyí náà lọ wọ́ fíráhùn náà lọ sí gbígbónà láàrin láàrin ọfẹ́ ewu má ti kú dé tí kì bá ṣe bẹ́ẹ̀ nìkan òun pé tí ẹgbẹ́ rẹ bá ti ń là ìwọ náà bá ti mọ̀ bẹ́ẹ̀ ọlọ bẹ́ẹ̀ nígbà tí ọwọ́ ìyá ọlọ́run ọba fáráhù mm-hmm. ń bọ́ lọ sáré lọ òun náà sáré lọ bí 90 eh, bákan náà ọlọ́run ọba tásìrí fíráúnà jáde ó ti tásìrí fíráúnà jáde ó sì jẹ káwọ̀ ọmọ pàtàkì la ilaha illallah wípé alani la ilaha ìtí máa láyà ní la ilaha illallah ìtí máa gbàyàn alá ní ah, la ilaha illallah ìtí máa yọ̀nà kú ní ọ̀fẹ́ ní la ilaha illallah ìtí máa jẹ́ kí ìrọ̀ fẹ́gbọ̀n ọ̀nà ní la bá sọ́nà sáàtù yúnus إِسْرَائِيلَ الْبَحْرَ فَأَتْبَعَهُمْ فِرْعَوْنُ وَجُنُودُهُ بَغْيًا وَعَدْوًا حتى إذا أدركه الغرق قال آمنت أنه لا إله إلا الذي آمنت به بنو إسرائيل وأنا من المسلمين And we took the children of Israel mm -hmm. across the sea. Ọlọ́run ọba ń pàtàn àwọn ọmọ Ísírẹ́lì wípé a jẹ́ kí wọ́n kọjá odò ọ̀dẹ́ wájúná ríba ní Israel al Àwọn ẹni tí wọ́n tẹ̀lé ànábì lẹ́yìn rẹ̀ o. Àwọn ọmọ lẹ́yìn ànábì Musa alayhi salatu wa salam wọ́n kọjá ìṣòro àkójò láàpì ìṣòro ní káṣù àwọn rí kọjá ìṣòro ní tiwọn fa àdúrà àwọn fèrè àwọn ọmọdé. àpárá with his host followed them in oppression and enemy. ìṣòro àwọn ọ̀nà náà tí wọ́n lẹ́yìn ìgbéyẹ̀ ọwọ́ báyìí lónìí. followed them in oppression and enemy.

lábẹ́wò láìláha ìlàládí àmàlàtí àtọ́bà ilé gé làdí àmàlàtí bí hébà náà ìsọ̀rọ̀ ìlàkó bẹ́ẹ̀ láìláha ìlàlẹ́dí àmàlẹ́dí ọmọ yẹ́ àmì tí ń rí láìláha ìlàmùláà tó ọmọ ìyẹ̀ kò yẹ kí mùsùlùmí kàkà yẹ ká ti ẹ̀bá ọlọ́dọ̀ babaláwo mọ́ kò yẹ ká bá ọlọ́dọ̀ aláàfáà gẹ̀ mọ́ átàndìlẹ̀ kó bá ọlọ́dọ̀ ẹlẹ́sìn mẹ́rin yẹn kò lè ní síbẹ̀ nǹkan náà lòdì sí nípa báyìí àfihàn náà mọ̀ pé ní tí ànábì Mùsá ń lò láṣìírí òun náà ní la ilaha illallah ìrújọ ọlọ́run ọba ti kí la ilaha illallah fánàbì Mùsá ní ìsọ̀rọ̀ bẹ́ẹ̀ náà nígbà tí ànábì Mùsá á tún tójú bọ díẹ̀ nínú ibi tí ànábì Mùsá rẹ̀ kó lè bá yí wá 20 21 ọlọ́run ọba dá ọ̀rọ̀ rẹ̀ lẹ́gbẹ̀ẹ́ pé wàjá arọ́jùlọ mi. wàjá arọ́jùlọ mi akọ̀sọ̀ ìmọ̀lì ilẹ̀ ti ẹ̀sà kọ́ọ̀lẹ̀ àmúṣà iná ìmọ̀lẹ̀ ẹ̀sàmìlú nàbí kàrí àkótúrú kafákúrújẹ ìní lákàmílẹ̀ náà ti fi فخرج منها خائفا يترقب قال رب نجني من القوم الظالمين Ajẹ́ kí ni máa rọ ni? Hmm, àwọn èèyàn kan dé, ọkùnrin kan ó dé láti tó jìnà láti ẹ̀tí. From the fastest Eh, end of the city. Eh, ó wá bá ànábì Musa àyè ìsára. Àwọn ìwọ̀ Musa ah, ó dájú sáká. The sheep are taking counsel together. Wọ́n ti mí ni wọ́n ti pèsè pè lórí ẹ̀ láti kí láti pa ọ́ dànù. Hmm. So escape. Láti ti máa sá lọ òkè sá lọ. Truly, I'm one of the good advisers. Lọ́wọ́ máa pín tí mò ń sọ fún ẹ̀yìn dúdú ọ̀rọ̀ ní okò sí hmm. tàbí sí tàbí máa ṣe méjì mẹ́ òtìtì mú eré ti ṣe kéde ti kwagé gé ti sì máa sá lọ Ànábì Musa náà yà tẹ̀ lọ́rọ̀ tó wí fàkọ́rọ̀ jẹ mi nà. So he escaped from there. Eh, oná wa jáde kú nínú ìlú yẹn, oná ń ta ha ifá ni Looking about in a state of fear. Ó ń fi ẹ̀rù ń bà ó ń wò kẹ̀kẹ́. Ó fi tẹ́rù bá ń bẹ̀rẹ̀ um, orí ìdúnlẹ̀. Ẹni tẹ́rù bá àwọn ní ká máa wo ibi tí áfíríkà kámbà ti máa wò káàkiri lọ́kàn ọba balẹ̀ onígbèsè wọ́n ti lóní gbèsè máa kí wọn lọ́bá ti rọ̀ lọ́rùn ọba hmm. ń sáré lọ wọ́n lè ọbọ̀ sásìkò ohun tó máa kìlọ̀ náà hmm. ẹgbẹ́ tí ọkàn rẹ̀ ọbalẹ̀ orí ìrìn gbèbì kan ojú ìrìn Hmm. àwọn ọ̀sọ́ yìí pé kí ni kò sí tí ó ṣẹlẹ̀ igbe ń bẹ tí ó gbé wa hmm. àbẹ́rẹ́ ń tí wọ́n fi ní rí wa ìjẹ́ hmm. wọ́n wá bọ̀ mo lálùwò mo ní nǹkan nǹkan wọn ọ̀sọ́ bẹ́ẹ̀ o wọ́n lo sábàbí ti wọn wọ́n àfá bàbá ti rá àfá tí ò lo sábàbí mà pé òkè ìdánilé ní kì í sáfà ti ṣẹ̀rẹ́ à àbí Mùsá ọ̀sá fọ́ta rẹ̀ àrí ìṣọ́lá tó wọ̀sálàm àbí Mùsá ẹ̀rú bá àrí ìṣọ́lá tó sọ́mà sí àwọn àbẹ́ mi já àwọn àkókò kọ̀ọ̀kan ṣùgbọ́n kò ní lọ láíláí ẹni èṣù náà ní tẹ́rù bá ti bẹ̀rẹ̀ sí bàbá yóò máa bẹ̀rù tí kò láyé tó bá gba tàwí tó bá ti islam lókù náà ààrẹ mọ́sá àdéhùn mọ́sá jáde ọwọ́ àkàlọ́ nígbà tí wọ́n ń sá lọ kọ̀ wá gbára lé sábàbí sọmọ tí àbá ń sáré ní yà ẹni tí ó ìhòrò lẹ́sẹ̀ ní o ẹ̀yìn lè mi o ah. yọ́wà agbára létí ànábì mọ́tò sí bẹ́ẹ̀ ànábì wá sọ́n pé kọ́ ara bí ní ní omi bọ́ọ̀lì ní My Lord, save me from people or of wrongdoers. Ah, Rọ́bì. My Lord. Eh, Rọ́bì olúwa mi là mí. Save me. Eh, ọmọ ọlọ́run, ó sì mú sábàbí. Mm. Eh, nípa báyìí, nítorí wọn sá lò, wọn ò sì rí mú. ọba ti ẹ̀lọ tí wọ́n náà bá lọ láàrin àìrọ̀lọ́ tí a bá nílé ọkùn àtọ́ tí wọ́n bá nílé ọkùn bẹ̀rù ń bọ̀ bẹ̀rù ń bọ̀ yẹn kúrò mẹ́fà ẹ̀yìn alákùnrin ẹ̀rọ mọ̀ wípé àbí kó pé rọ́bì hmm. rọ́bàná rọ́bì ànábì Mùsá olójú rọ́bì rọ́bàná lọ hmm. kìmọ̀ ànábì Mùsá lò rọ́bàná tàbí ẹ̀yà ah. àpá ẹ̀yìn èèyàn ẹ̀yìn mùsùlùmí tẹ́ǹ tí ó kọ lásẹ̀yìn gbogbo kọjá lajàrá tẹ́ǹ pé ẹjù lẹ̀ ànábì Mùsá ọmọ gbogbo orúkọ táwọn sí ìwùn lálámà ní ìsinmi àwọn ọkọ̀ tó yẹ sí pé bọ́ bá pè gan yọ ha olé ní ṣe wá mọ̀ jànàbì Musa jànàbì Musa olóbi ya Rabbi ya Rabbana ya Rabbi ya Rabbana ya Rabbi ẹni tí ya Rabbi ya Rabbana náà bá ti tó èso ó tó ọpadà eh, gbogbo ẹni tó bá ti ń wá nǹkan káàkiri àwọn ìmọ̀ fẹ́ wá ìsìnmi ìsìnmi ní ìsìnmi ìsìnmi mo ní ìsìnmi ìsìnmi náà ni ó sì ọ̀lọ́nà padà náà torí ìdílé yìí ànábì Musa alayhi salatu wa salam ó pe ọlọ́run ọba Rọ́bàná àti Rọ́bì. Wọ́n lọ tú Al-Kùránì wò láti bẹ̀rẹ̀ dópin ó rí pé àdúrà àwọn àìlẹ́bí ọlọ́run kọjá Rọ́bàná àti Rọ́bì lọ. Tàbí wọ́n bí Allahumma, Allahumma, Rọ́bàná, Rọ́bì náà ní ń wí àwọn òwúrù kú ní wọ́n wù. Ẹ̀yin Mùsùlùmí tẹ́ ń gbọ́ mi jẹ́ káwọn àfá ìyọ̀ máa tàn ọjẹ́ mọ́. Gbogbo máa fásọ gba ìsì mẹ́kan ni máa tó gara gbogbo gba ìsì mẹ́kan ni máa. Tètè jùlẹ̀ padà síbi yá Rọ́bì, padà síbi yá Rọ́bàná. àmìnà àràṣírí aláhùnmá àwọn àgbà orúkọ ọlọ́run ọba náà tó nípa báyìí ẹjẹ́ ká lọ mọ̀ wípé nínú ẹ̀kọ́ tá máa lò tábà fẹ́ ó tó dípá kókó yìí náà ní pé ká máa rántí ọlọ́run ká tó nǹkan lọ́wọ́ rẹ̀ àzọ ya yá àlọ́ yákẹrún tó bá dárúkọ lọ́mta hmm. báyìí wà gbé ìlú e ìní gbogbo ẹ̀kọ́ tá lọ́dọ̀ ànẹ́gbọ̀n Muhammad sọ́lọ́mọ́ Rọ́bànà ní ó tó máa tọ́lọ́ tó fẹ́ béèrè. Hmm. Owó àyàtà kà ní ìsìn orí pé Rọ́bànà

ọgbé ọlá fáwọn ẹ̀dá rẹ̀ tó lórí àwọn ẹ̀dá rẹ̀ alọ́lájúra wa lọ àwákálawá ni ọlá nínú ọ̀rọ̀ lérí ẹ̀dá ọlọ́run kan tọ́lọ́wọ́ bá dá àfikọ́ ọmọ rí kan tí ó máa dájú kan lọ òun ló fàṣùn ojú ní kí ń bẹ́ gbogbo sẹ́wọ̀n lọ Hmm. Òun lọ fáwọn ti gbogbo tí ń bẹ lórí ilẹ̀ láìyọ kankan kò mẹ́. Àlá ìlànà kì í ṣẹgbẹ́ ọ fáwọn ó wúwo nínú òṣùwọ̀n ìdí gbogbo tí ń bẹ lórí ilẹ̀ lọ. Ah, ah, ah, ó lè tún wúwo nínú òṣùwọ̀n ìdí gbogbo tí ń bẹ nínú sánmà lọ. Hmm. Àyà àfọlọ́wọ̀n rẹ̀ nìkan. Lọ́lá àlábì fi sọ́nà àdìsí pé máa láti bí him nà láà ìlàhà ìlànà ẹgbẹ́ bí àdìsí kó tí sí tí kí wọ́n pè é mm. gbé mm. ẹni pé ó gbé nǹkan mi ló fi jẹ́ sí pé tí wọ́n bá ń ṣe ìrántí láìláìlá lọ́tí bá ti ń ṣe díkì mm. tó ń wí lẹ́nu tó ń lò láti ọkàn tí ń lò lábẹ́ ọ̀kan lọ́dọ̀ tí ń ṣiṣẹ́ ṣe ẹlọ mọ̀ wọ́n ní òwúwo tí a bá ní tí máa mú ìyàrá òwúwo pé èèyàn tẹ̀sùn wọn náà ni pé kó wílà ìlànà òwìlànà kọ lábẹ́ ọ̀kan rẹ̀ ọ̀dọ̀ tọ́jẹ́ káwọn èèyàn fúyẹ́ lákòókò tá wà yí ni pé wọ́n wúyẹ́ nù lásán ni ọ̀rẹ́ náà làwọn èèyàn tó ń ṣe ẹni láti sọ́ra láti jẹ́ sí pé láìláìláwọ̀ tí a máa wí ẹ máa wí lẹ́nu ẹ máa lájọ́ kan rẹ̀ ẹni tí ń lájọ́ kan láìláìláwọ̀ kò ní sóòrò fún pápá láti òsìn sí láìláìláwọ̀ hmm. hmm. kò ní wà ní ilé rẹ̀ kódà kò ní wà ní ọkọ̀ rẹ̀ o ní kí tọ́tọ́ fẹ̀yìn tì wá òun sí lọ́kàn nù hmm. tọ́ sí lọ́kàn tó sí lẹ́nu tó tún wá sí ìjọsìn tọ́lọ́ ní káàkiri tọ́ fara sí ìjọsìn ó rí fún wọn náà wù nínú sùn ẹ̀má lèyàn fúyẹ́ ẹni tó fúyẹ́ jù lẹ́ni tó ju láyé lára lọ́wọ́ hmm. ẹni tó fúyẹ́ jù hmm. láyé òun náà lẹ́ni tí ó ju láyé lára lọ́wọ́ ẹni tó wúwo jù náà lẹ́nu tó di láìláà àwọn èèyàn tó fúyẹ́ nínú bọ́dì ara wọn tẹ́ bá ti láìláà lọ́wọ́ dáadáa wọ́n wúwo padà sàbí àgbàyẹ Abdullahi bin Mas'ud yàbá alákòjúwe rẹ̀ ẹnu àdíjì mamu àbúyá alágbàbà wọ́wọ́ Hassan oníkọ́ra hmm. Rasulullah sallallahu alaihi wasallam Abdullahi bin Mas'ud nínú ta ó yà ní pé ẹni tó pẹlẹ́ngẹ́ ni wọ́n jẹ́ nìkan tó slender alábi wá ń sọ fún ayé pé ẹ máa wó eléyìí ọ̀lára ní bọ́dì ní òṣùwọ́n ó ju àwọn bàbá bẹ́ẹ̀bẹ̀bẹ̀ tẹ́rin yẹn lọ ó ju gbogbo àwọn àyà bàbà tẹ́rin yẹn lọ alábi ni wàlẹ́bí nafsi bìyẹ́dì làbdùláhi fìlmawazin yawm al-qiyamah asqalu min uhudin wọ́n ni abdullahi sọ́mọ̀ tí wọ́n jẹ́ wọn ni bó ti pẹ́lẹ́ngẹ́ tó ni ẹ hmm. eh, eh, mọ̀ pé ó wúwo jòkè óhùdì lọ. Hmm. The prophet Islam said that the Abdullahi Masud is heavier than the mountain of Uhud. Wọ́n náà ti mọ̀ òkè Uhud. Òkè Uhud nílẹ̀ Yorùbá ẹ̀mí ọmọ òkè tí mo lè fi wé. Hmm. Eh, Bọ́bá wà ẹ̀ ń bá mọ̀ ó fi hàn mí padà gbogbo àwọn aránfẹ́ òkè kan lókè Ìbàdàn hmm. èmi kan ní olókè mẹ́ta sani ibi kan kèmí gbogbo ilé òun ò tó stẹ́ẹ̀pù tí èèyàn tẹ̀ tó fi lókè ó rí ah, Abdullahi bin Mas'ud anabi ní ó wúwo ju lókè ah, Uhud lọ ẹni olùgbọ́ mi alákùnrin hmm. mo ti wá wo àwòye sí kíláàsì náà tọ́nà ń fi ń gbọ́lá fún ẹ̀kọ́ àdúrà bí màsùn lè ní gbọ́lá fún yìí hmm. ipò owó tó báyìí ni àwọn awò pé kí láti rí tọ́nà ń fi ń gbọ́lá fún àwọn nǹkan tó dájú lórí àwọn nǹkan yòókù rẹ̀ tó bá débi tán kìíní kan lọ́lá jù kan tó bá dé ọ̀tàn ọ̀pọ̀ kìíní kan lọ́lá jù kan hmm. tó bá dé òsì ọ̀pọ̀ kìíní kan lọ́lá jù kan àwọn awò yìí sí pé kí ni àṣírí tọ́nà ń fi ń gbọ́lá fún kìíní lórí hmm. àwọn awò sọ́tún sósì àwọn lọ́jọ́ tàwíìdì náà. Wọ́n ti gbogbo wa bá wòye sí dáadáa a máa wo àwọn kan tó náà bá gbọ́lá fún lórí ìkan ọba ọjọ́ kí lọ́ba ọjọ́ ọjọ́ jùmọ̀ kí lọ́ fà á ní pé ìrántí ọlọ́run ọba ìjọ náà yàtọ̀ sáwọn ọjọ́ báyìí bá kó bí láti sọ láti wọn ẹ̀ṣọ́ wábí tẹ̀wọ́ mi nǹkan bí wábí kòrò lọ́ àkẹ́sí àwòyí tí kí ni àwọn àṣírí gan tó rẹ́gbẹ́ ọlọ́run fún ilé ah, ọ̀dàdìrẹ́ lọ ilé ọ̀dàdìrẹ́ lọ ní dèèyàn ọ̀dàdìrẹ́ lọ ní màláíkà ọ̀dàdìrẹ́ lọ àwọ̀ pé kò sí nǹkan kan bẹ̀rẹ̀ pé tàwíìdì wọn kọjá àtàwọn ẹgbẹ́ wọn àwọn àpẹẹrẹ tí ó jẹ́ kó yé wa ọ̀pọ̀ ẹ̀jẹ̀ káwọ̀ nù sẹ̀rẹ̀ àti náà ṣe máa ní ọba orúkọ gbogbo ẹni tẹ́ bímọ àtàwọn tá ń bímọ lọ́wọ́ náà àtàwọn tí ó bímọ lọ́wọ́ mm. àtàwọn tí ó bí tiwọn náà mm. ṣe máa ní ọba orúkọ nínú ṣẹ̀rẹ́ Islam ọba orúkọ ní tó gbé ní orúkọ ẹgbẹ́ kò sẹ́gbẹ́ rẹ̀ kọ́dà kí èèyàn sọ pé èèyàn sọ pé òun lálàá orúkọ tó ń fẹ́ sọ ọmọ àwọn ni hmm. tí ọba ti jẹ́ ọba orúkọ tá a fẹ́ sọ yìí ọmọ rí kò jẹ́ ọba hmm. kan dọba عشان توحيد لك إذا لك حديث نبع مسلم وقوع عن ابن عمر عن ابن عمر قال قال رسول الله صلى الله عليه وسلم عبد الله بن عمر رضي الله تعالى عنهما وني أجيسي لهم وبعث إن أحب أسمائكم إلى الله عبد الله وعبد الرحمن The most beloved name to Allah is Abdullah and Abdul Rahman. Allah Akbar orúkọ tó dáa tọ́lọ́run fẹ́ràn sí orúkọ tó rẹwà jù tọ́lọ́run jọ́nú sí jù ikùn àhábù àsìmá ikùn ìlàlá إن أحب أسمائكم إلى الله عبد الله وعبد الرحمن عبد الله وعبد الرحمن kí o bá orúkọ lẹ́wọ́n tó yẹ kí la bá orúkọ wọ́n sọ pé Abdullah kí la bá orúkọ Abdulrahman ọba orúkọ ọba orúkọ àwọn wò pé àá orúkọ tó dáa pọ̀ ìwé ìwòlọ̀gà Abdullahi kí lọ́pàá tó sorí báyìí torí pé ọ̀bùdíyà wà mí mm-hmm. lẹ́gbẹ̀ẹ́ náà ọ̀bùdíyà ni pé ìṣẹ́ta òhìdù fọ́lọ́nì nìkan gbé gbogbo nǹkan wa ọlọ́run lónìí mm-hmm. wọ́n láàrín ọ̀sìn wọ́n láàrín nǹkan kan tá ẹ̀yìn pé tọba wò pé kí lọ mm-hmm. sorúkọ ìjọba tàwíìlì lọ kí lọ sorúkọ ìjọba láàrin láàrin ọlọ́pàá ìjà tó lọ́wọ́ sórà àlùkò àti àwọn sórà àlùkò àti ẹmà ní ọba sórà náà lọ kùránì tàbá wájẹ wájẹ ó dùkú tàwíìlì ní mẹ́nu ẹjá lọ wọ hadith mọ́mọ́ Bukhari àti mọ́mọ́ Muslim lọ́wọ́ àní àbí Sa'id al-Khudri radiyallahu anhu The Ashabi. Ànábì sọ fáwọn sàádé rẹ̀ ìjọ kan. The prophet told his companions one day. Àyájizu ahadukum man yaqra thulutha al-Qur'an fi layla. Ànábì ní àṣẹ alẹ́rìnúyìn tó yẹ́gbé yóò wík débi pé kò tiẹ̀ nílé ka one third al-Qur'an lóru ọjọ́ kan. Ẹni pé ìdákan náà dámẹ́ta al-Qur'an. Sáà alẹ́rìnúyìn tí yóò wík débi pé kò lè ka ìdákan náà al-Qur'an ní ìdámẹ́ta al-Qur'an lóru ọjọ́ kan. The prophet said, I will find anyone of you that will not be able to recite one third of the Qur'an. Àdúgbò wọn wo pé ẹni tí ò bá ti lè ka one third al-Qur'an lóru ọjọ́ kan àjẹ́ pé ó ti lẹ́nlẹ̀kú lẹ́nlẹ̀kú ah, Wọ́n kọ́ lú ayúnà yóò tí hmm. kò dáadìí kàwọn àwọn àwọn àwọn àwọn kò sí ẹni tó tó bẹ́ẹ̀ nú wa o àtòbẹ́ ọmọ torí pé torí pé o ti ní ẹni tí ọba ti lè sí òun lọ ya ọ̀lẹ́kùnlẹ̀ ọ̀wà tí ní ọba tó lágbára rẹ̀. the component said none of us can be able to do that. Ah, àwọn àbí sọ fún ah, pé ẹni tí náà lábì wàá sọ fún

ولم يكن له كفوا احد كلنا àti kan sórí ìrùkọ́ àti ìṣàwọn tó rùkọ́ kò tó ìṣẹ́jú kan kò tó ìṣẹ́jú kan àwọn òpin ah, ah, kò wà lọ àjẹ́ tí súrà àti ògùn jù báyìí lọ tó wá gbé gbogbo ìdákanú ìdá mẹ́ta alùkọ̀ọ́ aráyìn ni wọ́n wá wò lọ wọ́n wá rí pé kò sí nǹkan kan mẹ́jọ pé súrà tàwíìdù ni súrà tó tàwíìdù ló kọ ìjẹ́ mm. súrà tó lá ilaha illallah ah, torí pé gbogbo tí wọ́n sọ ń bẹ̀ láti bẹ̀rẹ̀ dópin kò sí nǹkan kan bẹ̀ ju ọlọ́run ìròyìn orúkọ agbára rẹ̀ bó ti tó bó ti kàfàdé mm. Allahu ahad Allahu samad lam yalid wa lam yulad wa lam yakun lahu kufuwan ahad extra talk only about Islamic monotheism so torí ìdí lẹ́yìn àtúnwà sí pé èwo ló sọ súra yìí di ọ̀gá àwọn súra àbá pé kí lọ́sàn ọ́dì yìí torí pé ó ń kí láìláìláìláwọ̀ hmm. tí wọ́n náà bá ti ń kí láìláìláìláwọ̀ náà dọ̀bà tó bá ti ń kí láìláìláìláwọ̀ fún ìṣẹ́ tí tọ́kàntọ́kàn ìwọ̀n náà dé èèyàn ńlá hmm. ó dológo láyé nínú ẹ̀sìn ó ń dológo láyé nínú ìtàn ayé náà àtọ́wà lọ wo àwọn àyà àpẹẹrẹ ẹlẹ́ẹ̀kẹta àwọn àyà Kùránì pọ̀ hmm ìwò tún lọ̀gá wọn. ìwò tún lọ̀gá. nígbà tó ń débi ọba náà nígbà tó ń débi ọba ayà náà a tún bá pé àṣírí ẹ̀ náà ní gbé láìlà ọba olùsọ̀rọ̀. ní kí lọ́ba ayà ọba ayà Al-Qur'an náà ni Allahu la ilaha huwa al-hayyul qayyum. kí ló bẹ̀rẹ̀ rẹ̀ Allahu la ilaha huwa al-hayyul qayyum. àti láìlà náà ti ń bẹ̀rẹ̀ náà lọ́sọ̀rọ̀ ọba ayà.

nígbà wá rọ bàálù tán àwa wà sí rí pé kíláàsì rí lórí sọ́dọ̀ bàálù hmm. àwa bá pé tàbí ìdìyà ẹ̀sùwàbọ̀ kọ́sọ̀sì àyà tó ti sẹ́nu ọlọ́wọ́ bá sọ pé أَوَلَمْ نُمَكِّنْ لَهُمْ حَرَمًا آمِنًا يُجْبَى إِلَيْهِ ثَمَرَاتُ كُلِّ شَيْءٍ ولكن أكثرهم لا يعلمون نعم ولو أولم نمكن لهم حرما آمنا ìbá wa ìlú yìí tí ti mọ́kà yìí la di ìlú ìlú ọ̀wọ̀ ìlú fọkànbalẹ̀. have we not established for them a security sanctuary mecca. fọkànbalẹ̀ maka to which our bros. gbogbo ẹni tẹ́ ń lọ mọ́kà tẹ́ ń lọ tẹ́mọ̀ ìròyìn ìjọba ìjọba ìjọba kan ìjọba kan jẹ́ sábàbí lásán. Hmm. Hmm. jẹ́ sábàbí lásán. àti ọlọ́run ní hmm. ìṣẹ̀lẹ̀ Ọlọ́run ni àwa láti sọ pé eh, security wà ní. Tó hmm. hmm. jẹ́ sí pé gbogbo ẹ̀yin tẹ́ dojú ìjà akọ ìlú ibi tí Kàábà wà. Eh, ẹ má rò pé àwọn èèyàn nìkan lábàá jà nìkan. Àwọn màláíkà ń bá jà. Hmm. Àwọn ogun ọlọ́run ọba ojú ìlú ń bá jà. Eh, for them is security sanctuary. Àwọn yóò àrùjútó ara wọn kí ló fà títí àfi rí bẹ́ẹ̀ àsáṣẹ ọlọ́run sí lórí ìlú ti abáyé àwọn àmà bẹ púpọ̀ lọ́wọ́ bá mú fọkànbalẹ̀ wá sílú tí wá olójú àìní fọkànbalẹ̀ àgbádùn ayé ah, àìní fọkànbalẹ̀ àlẹ́ àti

ẹni pé ìfọ̀kànbalẹ̀ ní kàkíngbọ̀. by this city of security. ní àti àwa la kò lára bá hmm. ní àwa wádìí pé gbogbo ló ti wá jẹ́ tí wá pé ilé ìlú wá lọ́dá báyìí àwádìí àwa bá pé pé kò sí nǹkan mẹ́jọ pé wọ́n ti tàwíìdì lọ wọ́n fi tàwíìdì dálẹ̀ ta lọ dálẹ̀ ànábì Ibrahim ní àlẹ́sọ̀rọ̀ maka alẹ́ ànábì Ibrahim ní àlẹ́sọ̀rọ̀ wọ̀sẹ̀rà ẹ̀yìn tí ànábì Ibrahim fi ẹ̀sàdé ìṣẹ́kẹ́ maka tàwíìdì ó mú yàwó àtọmọ wọ́n ti fi ẹ̀ máa kí ẹgbọ́dọ̀ fẹ́bọ̀ mm-hmm. wọn mẹ́bọ́ jù inú pé ìlú tàà bá fi orúkọ ọlọ́run ọba bẹ̀rẹ̀ tààfi nǹkan míì lúpọ̀ ma mm-hmm. ẹ̀yin onílù ẹ̀yàn ọba àlù tẹ́yìn sí ti kú sí kiri pé ìlú yẹn afẹ́ kú tùbà kú tùsẹ̀ tẹ́yìn lọ gbé ẹbọ tẹ́yìn gbé gbogbo rádaràdá káàkiri ni ẹ tún dá wàhálà kún lóyún padà ní ìlú tẹ́rẹ̀ establish pẹ̀lú táwọn hit láti ìpìlẹ̀ ẹ̀tún ara tún ṣíríkù ẹ̀tún fẹ́ tún ṣe ìwòsàn tẹ́mọ̀ pé àìsàn mẹ́sàn tó ń dálẹ̀ fún ìlú tí a fi tàwọn hit dálẹ̀ ọkà ọba ìlú yẹn wọ́n tọ́nu lẹ́tọ̀ tó rí kọjá ìpè wọ́n mọ̀ ẹ̀rà mi tó wọ́n náà bá fẹ́ establish company ilé hmm. ẹ̀kọ́ hmm. nǹkan máa ń fi gbogbo kárakára tí a máa fi ẹ máa rí ìmọ̀lẹ̀ nǹkan kan hmm. máa fi bẹ̀rẹ̀ tó bá fi lè fi bẹ̀rẹ̀ yóò wo padà tó bá fi bẹ̀rẹ̀ padà yóò bàjẹ́ padà lọ fi tàwọn hit establish. Anábì Ibrahim ó fi tàwíìdì establish ìlú maka ọlọ́run wáyé nígbò ti fi tàwíìdì bẹ̀rẹ̀ ẹni mo ti lẹ amúnù mọ́lára mo ti lẹ ìfọkànbalẹ̀ mọ́lára mm. mo ti lẹ security mọ́lára ọlọ́run bá sọ pé wàhádà ìbàládì àmì wàhádà ìbàládì àmì by this city of security mm. nígbàtà wá wo àwòyé sí ìlú káàkiri ìlú wo lọ́dà àdìpé maka mm. kí lọ́wọ́ á sọ ti di pé ọlọ́run ti gbọ́lá fún ìrẹ́jẹ́ ìsìtàwọ̀ ẹjẹ́ tó lọ àwọn àyè ààyè tí mẹ ilẹ̀ ayé pọ̀ èmi nílé bàbá ti ni ìwọ náà tó ń gbọ́mí náà nílé bàbá ìwọ náà sí ìlé tó ọkọ́ gan ilé rẹ̀ kan náà sí ilé tiẹ̀ náà nù hmm. ààyè pọ̀ ọjà ń bẹ hmm. ṣọ́ọ̀pù ń bẹ fíìdì ń bẹ hmm. skul wà madrasa wà gbogbo ẹ̀ wà àwọn àwọn òpin ilẹ̀ náà bó ṣe ààyè bó ṣe pọ̀ tó yìí ààyè kan wà tọ́lọ́ lájà ààyè kan tu tu tu wá wa wá pé òjíṣẹ́ ọlọ́run sọ wípé àbúlòbìláàdì ìlọ́lọ́ mọ̀tàdínlò ha wà ábọ̀lòbìláàdì ìlọ́lọ́ ní àwọn ààyè sọ ti ààyè kọ̀ọ̀kan ní ìlú kọ̀ọ̀kan hmm. ààyè tọ́lọ́run ọba fẹ́ràn jù ní gbogbo ààyè kọ̀ọ̀kan ní hmm. gbogbo ìlú kọ̀ọ̀kan náà níbi tí masara ti bá wà náà. The prophet, may the best place on the surface of the earth is the mọ̀. Wọ́n bá kókò ìkéde fún gbogbo èèyàn ọba aláyé tí ò sí masalasi nù lò ní ẹjẹ́ gba masalasi láyè. Ẹjù ti wáyé àwọn ọba kan ti wà tẹ́lẹ̀ pé mm. àárín aláwọn ìlú kan tẹ́lẹ̀ sí pé àwọn gan ni wọ́n sáré gbé dákun àwọn fẹ́ni masalasi ń lo àwọn àfẹ́ ní masáàsì àwọn peace náà lẹ dálẹ̀ ní òdúnlẹ̀ bá kọ masáàsì mo sì ń fẹ́ ilé ìfàwọ̀ ọba aláyé tó ń gbógun ti masáàsì àbíjọba tí ń gbógun ti masáàsì àbíwọ̀ ẹ̀dẹ́ èèyàn gan lásán tó ń gbógun ti masáàsì lọ mọ̀ pé ọlọ́run ni òun kọ lẹ́tà ogun sí yọ́bọ̀jà yọ́bọ̀jà orí bí ààyè tọ́lọ́run fẹ́ràn jù lórí ilẹ̀ ayé náà ni masáàsì bẹ́ẹ̀ ká bá wá ní masáàsì ò ní dìde ń bẹ̀ ó rí pé ọlọ́run gbógun ti ààyè tọ́lọ́run fẹ́ràn jù lórí ilẹ̀ ọ̀nà ni masáàsì kẹ́nìkan wá ní ẹni kọ́ ní oníwọ̀n oní ọ̀yà ní sí láyé wọn sí láyé ahabbul biladi ila Allah love place for Allah is the mosque àyè tọ́lá wọn bá fẹ́ràn jùlọ lórí ilẹ̀ o náà ní bíkí mọ́sára ti bá wà àwọn àwò pé kí lọ́fà tọ́lá wọn bá fẹ́ràn àwọn ìlàyé tọ́lá wọn fẹ́ràn kí alọ́wà àtúnwà wá sí rẹ̀ kí lọ́kà mẹ́jì pé mọ́sára sí rẹ̀ láti sọ pé ashhadu an la ilaha illallah láti tàwíd àti pé tàwíd láìra lọ́n bẹ masáláti lọ fa àyè masáláti lórí sókè náà àtúnwò àwọn ẹ̀dẹ́ ènìyàn tọ́lọ́wọ́ bá tún jábá kan àtúnjú àwa lọ àti pé àwọn ànábì ọlọ́run ní ẹ̀dájú àwọn òjúṣọ́ ọlọ́run ọba ní ẹ̀dájú ní ẹ̀dẹ́ ni àwọn òfin kí lọ́fà sípá apá wọn kùn jù ti wa lọ ni àbójú wọn pọ̀ jù ti wa lọ kò kún pọ̀ jù wa lọ ojú kan náà àjọ ní apá kan náà lẹ́ni àṣẹ kan náà lẹ́ni kí lọ́lọ́run fi gbé wọn lórí gbárùgẹ́ torí tàwọ́lẹ́dì náà ọ̀rọ̀ bá kí wọn náà sọ́tù mọ́rí àmú pé wùlá ìkàlẹ́dì náà ومن يطع الله والرسول نعم سورة مريم نعم أولئك الذين أنعم الله عليهم من النبيين اللهم كما في àwọn yẹn ni Those were they unto whom Allah bestowed his grace from among the prophets. Àwọn pé أنعم الله عليهم من mm. àwọn náà la gbéyì fún, la fún, la fún, la

فأولئك مع الذين أنعم الله عليهم من النبيين والصديقين والشهداء من النبيين والصديقين والشهداء والصالحين وحسن أولئك رفيقا ذلك الفضل من الله وكفى بالله عليما náà ní ṣókí àyà yìí ó ń túmọ̀ pé àwọn ànábì ọlọ́run tó lọ́n gbọ́lá fún àwọn ànábì ọlọ́run àwọn tó tó kù díẹ̀ kan dà ànábì ọlọ́run là ń pè sí gbèpín àti àwọn ṣòhádà àwọn tí wọ́n kú sójú òkun àti àwọn ẹni eré gbogbo nǹkan tá a fi gbọ́lá fún wọn yìí ò ju wípé wọ́n ti ta òfin dáálí kálífọ́pùlù náà ìyẹn olùgbọ́n mi alápọ̀nlé ẹ̀yẹ ní ìyí àti àpàlẹ́ ipò ọjọ́ kan nínú ẹ̀ tí ń ṣe láìláàlọ́wọ́ ọjọ́ kan nínú ẹ̀ tó lábẹ́ ọkàn láìláàlọ́wọ́ tí ọjọ́ kan náà ti ń lo la ilaha illallah àwọn náà lẹ́nu dúpẹ́ fọ́lọ́wọ́n bá rẹ̀ yìí fífọ́ yọ wá kúrò níbi àwọn àǹtí la ilaha illallah ìjọ́sìn ni àǹtí la ilaha illallah àwọn náà ni ṣírkù ẹ̀bọ ìjọ́sìn ni àǹtí la ilaha illallah àwọn náà ni bídíà àdàdàálẹ̀ ìjọ́sìn ni àǹtí la ilaha illallah àwọn náà ni ìyapa kámáṣe ń tí ọ̀bá sí rí àwọn àti ọkọ̀ ọ̀bá àkórí ọ̀rọ̀ ta wà nínú ẹ̀ hmm. kí ni hadith náà o náà ni hadith anábi wa tó gbé kalẹ̀ látọ̀dọ̀ àkórí ọ̀rọ̀ tá a ti bẹ̀rẹ̀ láti bí ìdíkù bí mẹ́sàn-án mẹ́wàá tẹ́yìn. Àni hmm. Ánàsìn radiyallahu anhu. Ánàsìn lọ gbà wá kọ́nà bá yọ ọ́nà. Sami'tu Rasulallahi sallallahu alayhi wa sallam. Olóhùn gbọ́ tí ànábì ń sọ ọ̀rọ̀ náà sallallahu alayhi wa sallam. Kí ni sọ? Qala Allahu ta'ala. Ó ní ìmí kí mo fẹ́ sọ̀rọ̀ o, Ọlọ́run ló fẹ́ sọ̀rọ̀ o. Yabna Adam. Àbí mi kọ́ ni mo fẹ́ sọ̀rọ̀, Ọlọ́run ló fẹ́ ti kí ni? Ọlọ́run ló fẹ́ sọ̀rọ̀. Ẹ̀yin gbé hadith ilé wọn pè ní hadith sọ́nà kó tó sí. Òun náà ni hadith tó ti fẹ́ di àyà Kùránì ta. Hmm. Ẹ̀yìn ó kù díẹ̀ kó di kí ni? Hmm. Ó kù àyà Kùránì ta. قال الله تعالى قال الله تعالى الله بصر فنيو يقبو كتبت يقبو ابن آدم وما دما مقيا مقيا وما دما الله نينك دما الله لو دما ọwá ń pèwà pé ọmọ ádámà hmm. ọlọ́run ló dá ádámà ádámà hmm. hmm. ìsọmọ ẹni kankan náà yábùnà ádám láwọ́ àtẹ́ta níbi kọ̀rọ̀ bí áwùdó kọ̀tọ́ yá wọ́n mẹ́ẹ̀dẹ́ ènìyàn tó bá ti ẹ̀mẹ́sẹ̀ wà ká nípo díjọ́ ọwá gbé ẹsẹ̀ rẹ kọjá bẹ́ẹ̀ bó o ti ń forí ìrù lọ ń fọwọ́ fà á kódà ó tún fẹsẹ̀ fà á kódà ọlágbára débi pé èyí kan wà tó tún fẹsẹ̀ tánú lọ́wọ́ ẹgbẹ́ ìpínlẹ̀ tó rí tó gbé sí má àyàn pé ó gbé sórí ó gbé sọ́wọ́ ó tún gbé sáyà ó tún pọ̀ sẹ́yìn ọwọ́ fẹsẹ̀ tà ìfúnra lọ fẹsẹ̀ rẹ̀ bá tó báyìí tó wá bá mi níwájú ìgbìnjọ àlùfẹ́ àmà sọ́mọ̀lá látú ṣiríkù bí ṣe yá ọlọ́ni tọ́bọ́ wá díjọ́ àfẹ́ àti ní tó ọ̀fẹ́ yẹn pọ̀ àti ní tó ọ̀fẹ́ yà pọ̀ àti ní tó ọ̀fẹ́ orí pọ̀ àti ní tó ọ̀fẹ́ ọgbẹ̀ àti ní tó gbé sídìkà a wá tù lẹ́yọ lẹ́yọ lẹ́yọ lẹ́yọ lẹ́yọ àwọn abẹ́bọ níbẹ̀ látú ṣirik bí ṣe à ọ̀ ṣẹbọ kankan ọ̀ ẹbọ ńlá àtẹ́bọ̀ kékeré àbá nínú ẹrù ẹ̀ṣẹ̀ tó gbé wà yìí àtẹ́ìtùkà bí kọ̀rọ̀ bí ha mọ́fẹ́rọ̀ ọlọ́ni farabalẹ̀ fọkàn rẹ balẹ̀ tí tàwíd ní bẹ lọ́dọ̀ rẹ̀ nígbẹ́ tí ó lẹ́bọ̀ ní kí ló nínú onítàwíd nígbẹ́ tàwíd mẹ́nu ẹrù rẹ̀ ṣùgbọ́n ẹ̀ṣẹ̀ tó wọ́ ìpọ̀ àwọn ẹbọ ní ẹ̀ṣẹ̀ rẹ̀ ààrí ah, ẹbọ ní máa jẹ́ tawhid hmm. ah, ẹ̀ṣẹ̀ ò lè jẹ́ tawhid hmm, ẹ̀ṣẹ̀ eh, lè jẹ́ dáadáa tí àbá ti nínú sẹ́rẹ̀ mọ́kànlá lágbára kọ́ jẹ́ tawhid eh, àwọn atú gbogbo ẹ̀yẹ wà wọ́n bá pé ààrẹ ah, ẹbọ kankan bẹ̀ ọlọ́ni la àtẹ́yìn tó kàbí kò tó kó díwájú mi báyìí náà ní kàlòkàlò tí má gbẹ́sẹ̀ mi yóò sì má bọ́ gbẹ́sẹ̀ mi. If you come to me on the day of judgment with many things Hmm. and did not associate any partner with Allah subhanahu wa ta'ala. Hmm. Allah will forgive you all the same. Àti ilé yìí ni sábàbí tó fẹ́ jẹ́ pé gbogbo àwọn ànábì Ọlọ́run wọn máa sọ pé èmi ò jẹ́lẹ́bọ̀ èmi ò jẹ́lẹ́bọ̀ ọlọ́mọdé ẹni o, àwọn ànábì Ọlọ́run gbogbo wọn yẹn máa fà á sì rí ẹ̀mí ní olùkọ́ rẹ̀. láti mọ̀ pé tẹ́ ẹ̀kọ́ bá ti wọn ní ẹrú rẹ̀ ọ̀rọ̀ náà lọ́wọ́. anábì Ibrahim alayhi salatu wa salam ní sọ́tò bákọ́rà ní sọ́tò bákọ́rà àyà 135. ọwọ́ sọ pé ní ọjọ́ lẹ́bọ̀ wà máa kára wà máa kára ní al قل بل ملة إبراهيم حنيفا قل بل ملة إبراهيم حنيفا وما كان من المشركين وما كان من المشركين كان يقول وما كان من المشركين and he was not among the polytheistic. Eh, ànábì Ibrahim ò sí nínú àwọn ẹlẹ́bọ ẹ̀tún lọ wáyà alẹ́ mọ̀rán láyà 67 ọlọ́run lọ́lọ́ pé máa kana Ibrahim yahudiyan wala nasraniyan walakin kana hanifan muslima wa ma kana minal mushrikin. Eh, wa ma kana minal mushrikin. Ibrahim ò sí nínú ẹlẹ́bọ, ó sì ànábì Ibrahim ò sí nínú àwọn Yahudi, kò sí nínú àwọn Nasara.

نور السماوات والأرض حنيفا وما أنا من المشركين لا أنا أدوى محمد صلى الله عليه وسلم ولا تكوننا نبي النون آه، آه. إيه، نبي إبراهيم وما كان وما أنا وما كان وما أنا أنا أدوى محمد ولا أنا سورة الآن آية 14 قل إني أمرت قل إني أمرت أن أكون أول من أسلمت ولا تكونن من المشركين. الله وصلت يونس لكن أنا ولا تكونن من وعن وأن أقم وجهك للدين حنيفا ولا تكونن من المشركين Ẹ̀kẹ́rù ọba àwọn olùgbọ́ mi ò tọ́bá jẹ́ pé ọwà náà àwọn ẹlẹ́bọ ah. lọ́mọ̀ pé olùrọ́nà lọ́njọ́ ìfìyàmọ́ àdíkò tí ó bá kùn bẹ̀wọ̀. Àwọn ànájọ́ náà wọ́n bá ní wọ́n bọ́ pọ́sẹ̀ kún bí ẹbọ ìjọ. Ah. Torí wọ́n mọ̀ pé oró ní wọ́n sì mọ̀ pé mọ́jèlé. Ọlọ́run kọ́lá ọkùn bẹ̀.